وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار adọ́pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ala kulli hal ọlọ́run ọba náà ni adọ́pẹ́ fún adúpẹ́ àti wàá ń tọrọ ìkí àtọ́lá fún àníbà Muhammad ànábì tí ó ṣe é fọkàn balẹ̀ sí pẹ̀lú gbogbo iṣẹ́ tí ọlọ́run ọba àlejò ọlọ́run kò fi jẹ́ ó sì fi àlè ó mọ̀ yìí kalẹ̀ sórí ìlànà tó funfun pin tó ṣe pé lẹ́lu ha kanihari ha òru rẹ̀ dàbí ọ̀sán rẹ̀ la yazigu anha illa halik kò sẹ́ni tí ó fi kú níbi ìlànà tí ànábì fi nílé yìí. àyàfẹ́ ẹni tí ó parẹ́ ọlọ́run dákun má ṣe wá lẹ́ni tí ó parun ọlọ́run ṣe wá lẹ́ni tí ó là a ní òní ọjọ́ kèlè lónìí ẹ́ seventeen ọjọ́ kẹtàdínlógún inshallah ọjọ́ kẹtàdínlógún sùkàrún fourteen thirty four. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ó dàbí ẹni pé ní ìjẹjọ tí a ń sọ fúnra wa lọ nínú sásọrí ṣàmá ilẹ̀ mùsùlùmíyà abọ́rọ̀ débi ewu oúnjẹ ọlọ́run sallallahu alaihi wasallam èyí tí kìí sọ̀rọ̀ kan kìí ṣe méjì lọ́wọ́ alátọ̀dọ̀ àwọn sọ̀hábà níbẹ̀ wípé ewu yẹn ò ju bíi gagarun ogún lọ ìyẹn ewu ti ń bẹ ní orí rẹ̀ magbọ̀n rẹ̀ sallallahu alaihi wasallam àwa sọ wípé a fẹ́ ṣe àtúnyẹ̀wò. para Abu Bakar Siddiq radhiyallahu anhu wa arda to koju da unsi Allah to ni re oji si Allah ko di shibda awo ni ke o wa la tara shaba yeshibu o hewu yo tọ́ba já sí pé ṣìn àti bá tó ní ṣádà ni a sọ yìí pé ṣàbà ọ̀dọ̀ọ̀dọ̀ láti máa ní ká máa pe kéwú dáadáa ẹni tí ó bá pe kéwú dáadáa ọba débi ṣàbà ó lè sọ pé ṣàbà níbi tó ti yẹ kó sọ pé ṣàbà ọ̀dọ̀ọ̀dọ̀ tọ́ba ti sọ wípé ṣáábà ní sísọ tó wà nìyẹn kó ti dorí ọtí darúgbó. ṣáíbù abákẹ́sì ní ìwárí tábà fẹ́ da dọ̀míìrù pọ̀ mọ́ ní arọ́pò orúkọ bí àwọn ọ̀rẹ́ bíi mélòó tá a níyàn. irun tó jẹ́ àbàrùn tí ń bẹ lára rẹ̀ wọ́n há dànù. nítorí pé aslu ṣáàbà mímọ́dàbí ṣìn yá bà. lóbi agbé téèyàn bá fẹ́ bẹ̀rẹ̀ kéwú tí wọ́n bá ní kọ́ lọ wò nínú dísẹ́nẹ́rì yóò ló wọn ò rí nínú tíra. kí lọ́ba àti òfin sọ pé wọn ò rí òun retí kó rí ṣìnù àti alif àti ó sì lè rí torí wọn á padà sí ìpínlẹ̀ rẹ̀ ìpínlẹ̀ rẹ̀ gan ni ṣàyábà. òun ló fa àfa onímọ̀ kọ́mọ̀ belkosim hariri nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ bí máa ń sọ ẹgbẹ́ wá kí n ṣàwá ibi ṣáyà méjì lọ nìyẹn yá yẹn hàn jáde. wọ́dáhùrù bí nẹ́ẹ̀sì kò lẹ́. ìdáná yawman li shakhsin. وفي قاد يتقلب فلا تسيخ بوميض من برقه فهو خلب ولا تسيخ بوميض من برقه فهو خلب ونوكع الشوائب شيب مثل لغانيا ó ní ìṣẹ̀lẹ̀ ṣàwáì àwọn ìdọ̀tí ìrìnrìn àìda àdánwò ṣàyàbà ọsọ òun dẹni tó hewu làmìyẹkùn ṣèyíkan lákìn ṣàyàkọtù aṣáwá ẹbẹ àwọn àjálù àdébá ìṣẹ̀lẹ̀ rẹ̀ sọ dẹni tó hewu afáwa ni wọn dárò bí nàásì kọlá nítorí pé àwọn èèyàn nìyí a máa yí wọn fo ìgbà máa yí yẹn fo sọni bí ó ṣe rí tẹ́lẹ̀ ọba yá ìgbà ó sì sọ di bá mi. ìdáná ìyàwó máa ń lè ṣá àfin bígbà bá tún mẹ́nìkan bákan léni ọ̀fìgádé ń yẹ tàkọ́ lábẹ́ nínú ìṣesí ọlọ́run yẹn tó bá tún dọ̀la ó lè chẹ́ǹjì afáàgbọ́n pé wọ́n látẹ̀ sí kíbi wà mí tìǹ má sì gbára lé kíkọ mẹ́nẹ́ ìtìmọ́ mi ń bá rí kì í fahuwa ọ̀la. torí tó bá kọ yẹn rẹ tọkọ yẹn yọ padà pamọ́ o wọ́n látẹ̀ sí kíbi wà mí mi ń bá rí kì í fahuwa ọ̀la. ń bọ́ mo ti lọ òun ni ọ̀rọ̀ ṣáàbà àní aslu rẹ̀ náà ni ṣìn yá là hada sir àṣírí rẹ̀ yá nìyọ́ ẹ̀ta nígbà tó bá dé mọ̀dọ́rin á sọ pé ṣáàbà yẹ ṣíìbù wọ́n wá yọ àbàrùn yẹn dànù ń bọ̀ pé yẹ ṣíì ni tóbi á sọ yìí pé ilé ànábì ṣíìbù dà wọ́n máa ewu ànábì fi wá dáhùn yìí pé ṣẹ́yìí ẹ bá ti ní hóòdì ẹ̀dínlẹ́kọ́rọ̀ àfọwọ́mọ́kọ́mọ́ yẹn tó jáde nínú gbólóhùn òjijì ọlọ́run ṣayyabat li Hud nípa Hud sọ́tù Hud lọ́sọ mi di eléwu kí wà nù sọ́tù Hud ń la sọ́kọ́ abẹ́ sọ fún wa. àkọ́kọ́ náà ọ wà nù sọ́tù Hud tó ra lè láǹfààní àti ẹ̀wọ̀gbọ̀ tó ra yẹ̀ wò abala ayẹ̀ wo àtúntì chẹ́ǹjì dárúsù sí tẹ̀sílẹ̀ tàn yányá ẹ̀kan láti fi sí lọ́sùn sọ́dà lè tún ọlọ́fà fọ́ mẹ́lẹ́ni káyọ̀ bá máa ké ní nínú tó wà ní sátú uh, hood àkọ́kọ́ náà káwọ́kọ́ gbọ́dọ̀ ní jẹ́ hoodu àná ń pè ní hoodu a ti máa gbọ́ hood hood nínú àwọn ànẹ́bí ọlọ́run ẹ̀ sàmì sọ nínú àwọn ànẹ́bí ọlọ́run àrọ́mọdọ́mọ ànẹ́bí ìlú hood àwọn àrọmọdọ́mọ ẹnúhù tí wọ́n ń gbé bí àwọn òkè òkè oníyẹn ìlú ni wà ní Yaman sí Hadramaut wọ́n ní wọ́n máa lo ohun táwọn sábà máa ń gbé abẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí ilé táwọn kọ́ bíi tẹ́ǹtì ni. àwọn sì ní ọlọ́run ròyìn tó pè wọ́n ní ọlọ́pọ̀lọpọ̀ òkú ọlọ́run sọ ní sọ́tù ẹ̀lẹ́kàjọ tọ́lọ́ni alẹ́mùtàrọ̀ kayfa fa'ala rabbuka bi'ad orí ni bẹ́lẹ́dà rẹ̀ ṣèṣe sí àwọn àd ìrọ̀mọ̀dá tẹ̀lé ìmẹ́ẹ̀d wọ́n láwọn náà ni wọ́n ń pè ní àádùn ìhùlá àádùn ìhùlá ọkàn yìí pé àádùn ìhùlá ń bẹ àádùn sáàdìyà ń ọlọ́run ní ìrọ̀mọ̀dá tẹ̀lé ìmẹ́ẹ̀d alẹ́sẹ̀ ìlànà yòókù lákọ́ mẹ́tìlóhà fìlbìláàdì yẹn ni pé irú ìdílé yẹn ọlọ́run ọ̀dàrú wọn sílẹ̀ mọ́ wọ́n máa ń ga gbẹ̀nẹ̀gbẹ̀nẹ̀ bí òkú báyìí. nínú hadith tó lálàáfíà húdù yìí aleyhi salam anabi ọlọ́run ni ó wà nù hadith wípé àwọn àwọn anabi ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run lábáwá mẹ́rin ní bẹ láàrin wọn. alákọ̀ọ́kọ́ òun ni hóòdù tá à ń sọ̀rọ̀ rẹ̀ lábáwá ni. ẹlẹ́ẹ̀kejì ní anabi sọ́ọ̀lẹ̀ aleyhi salam lábáwá ni. ẹlẹ́ẹ̀kẹta ní Shu'aib èyí tá a pè ní khatibul anbiya tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn anabi ọlọ́run lábáwá ni. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní anabi Muhammad sallallahu alayhi wa sallam lárúbáwá ni hadith fìdí ẹ̀ múlẹ̀. Ah, àwọn lọ́ba onírìnrìn ló sì ti wà ṣáájú ṣáájú anabi ismail alayhi salam àwọn àtàbà kàtàn díẹ̀ àwọn ìdílé oríṣiríṣi wà wọn gba àwọn kan ní al-arabu al-ariba àwọn lọ́ba gidi gan àwọn pọ̀ gan sínú àwọn lábáwá ìpìlẹ̀ gidi tá a wí yìí náà ni ájú ìwà ìyẹn àwọn wò inú wọn ni wọ́n wọn kó dùn jáde inú wọn lọ́wọ́ àti àwọn ará nínú àwọn àlàárọ̀bù làárìbà ni wọ́n wà ẹ̀ wá rí àlàárọ̀bù lè mọ́sà àríbà àwọn èyí tó ṣe yí pé. èsì lọ́ba ni eh, ìpínlẹ̀ wọn tọ́jú yẹ èsì lọ́ba ni ìpínlẹ̀ wọn òun náà ni àrọ́mọdọ́mọ nẹ́bí Ismail aleyhi sẹlẹm tọ́jọ́mọ Ibrahim ẹ̀rí wọn ló mú èdè yìí látọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n ń pè ní Jorohom àwọn Jorohom yẹn ni làwọn ẹni tí wọ́n sọ̀kalẹ̀ sọ́dọ̀ ya rẹ̀ tí wọ́n ń pè ní Hajar ẹ̀ mọ̀ Egypt ni. Eh, ìyàwó hajar ànábì fi sọ fún àwọn mùsùlùmí ńgbà tí wọ́n fẹ́ lọ sí tí wọ́n fẹ́ lọ tí wọ́n fẹ́ wọ mọ́sàrì pé ẹ sàpọ́nlé àná ọ àbí àná àti kíni tún ni ọ àti mọ̀lẹ́bí ẹ mọ̀ pé bíi xaala ipò bíi xaala bíi mọ̀lẹ́bí ìrìndínrìn ya bàbá òun ni ìyàwó hajaru jẹ́ fún àdúgbò sọ́lá ṣàgbé hajaru ló ní ismail ismail sì ní ìpínlẹ̀ anabi sallallahu alaihi wasallam ló lè kó méjèèjì yẹn anabi sàtọ́lẹ̀ rẹ̀ fún wọn gba àwọn fẹ́ wọ mọ́sárì wípé anẹ́ ọ̀ ẹ̀ka pọ́nlẹ̀ anẹ́ àti mọ̀lẹ́bí o ìpínlẹ̀ wọn láti mọ́sárì yìí sọ̀hádà lè wúlá yìí gẹ́gẹ́ làwọn ń sọ̀rọ̀ ń pa wọn. àwọn lẹ àkọ́kọ́ ẹni tí wọ́n sin òrìṣà lẹ́yìn tí túfánù ṣẹlẹ̀ ẹni pé tọ́lọ́run fún mi túfánù pa àwọn àwọn ọ̀jọ́ náà tọ́lọ́run pa wọn rẹ̀. òṣìṣẹ́ àwọn tí wọ́n ní mẹ́ta ni wọ́n ń pè aláàkọ́ ni sọ́tún èkejì ni sọ̀mùd ẹ̀kẹta ni wẹ́hàrà ọlọ́run wá rí ànẹ́bí wúdù fún wọn àlejò sẹ́lẹ̀ súrà yìí tàbá wa fẹ́ wo kí lọ́wọ́ àmẹ́ oríṣi nǹkan lọ́wọ́ àánú ẹ̀. ọlọ́run sọ ń pa Al-Qur'an nínú súra yìí àti bí Kùránì ń ṣe ń pèpè lọ síbi tọ́lọ́run ọba nìkan ṣoṣo. nínú sọ́ọ̀tù Húdù yìí òun ni afúnni nírò nípa gbogbo nǹkan alámọ̀tá lòun ọlọ́run nínú sọ́ọ̀tù Húdù yìí. ọlọ́run fún wa nírò wípé àrísìkí gbogbo ẹ̀dá yẹ́nyẹ́ òun lòún gbèsè rẹ̀ nínú sọ́ọ̀tù hódù yìí ọlọ́run jẹ́ oyé wa yìí pé sẹ́mi àtìlẹ̀ òun dà fúnjọ́ mẹ́fà nínú sọ́ọ̀tù hódù yìí ọlọ́run tún jẹ́ oyé wa nípa àríyànjiyàn àwọn ẹlẹ́bọ tí wọ́n ń jiyàn nípa ìgbéǹde lẹ́yìn ọ̀sá gbèǹde lẹ́yìn ikú àti bí wọ́n ṣe ń kẹ́jú bí adọ́wà yìí yà ń bẹ́ mi gbogbo nǹkan tá à ń ṣe kíyà ní òde dèdè nínú suratu Hudu yìí gbọ́ túmọ̀ kí ni wọ́n ń pè ní al ó lè túmọ̀ ọjọ́ ó lè túmọ̀ àsìkò láwọn oríṣiríṣi nǹkan tí ń túmọ̀ túmọ̀ ẹ̀sìn sì ń túmọ̀ àṣáájú láwọn oríṣiríṣi nínú yìí ọlọ́run tún èèyàn máa wà láàrin ìṣẹ́sí méjì yóò máa wà nínú ìdẹ́kùn àti nira bó o sì ní ṣe ṣé yẹn ṣe máa ń rí tọ́ba láàrin ìkíní kejì ọlọ́run fún wa nírò nípa rẹ̀ nínú sọ́ọ̀tù húdù ọlọ́run tún jẹ́ òye wa nípa bí ọ̀rọ̀ àwọn ọ̀ṣẹ́gun ṣe máa ba òjíṣẹ́ ọlọ́run ọba nínú jẹ́ ṣé ọ máa kó sùtàbà àti bọ́lọ́run ṣe dá nẹ́bí lọ́kànlé nínú sọ́ọ̀tù gòdè ọlọ́run tún ṣàlàyé bí kùránì ṣe dá wọn ìfèrí kùráìsì tí wọ́n dá láhá ọlọ́run ọba dá wọn lágara nípa pé bí wọ́n ti dá láhún tó wọn ò tó bẹ̀ láti múru kùránì wá nínú sọ́ọ̀tù ọlọ́run tí ó tún jẹ́ oyè yìí pé ẹni yóò sọ báyìí fáyé ní o fáyé nìkan lọ́kọ̀ júdà ń òní kan lọ́rùn mọ́ inú sóràtò yìí ọlọ́run tún jẹ́ yìí pé ẹni tí ó máa nígbàgbọ́ sí òun lẹni tó bá má mọ̀ dájú nípa ẹlẹ́dàá rẹ̀ nínú yìí ọlọ́run tún jẹ́ gbogbo nǹkan yẹn yẹn. tí ń ṣẹlẹ̀ ẹ̀rí jẹ́ mi tó rẹ̀ wà ní wa bá ṣe tó la ní ọkàn fi yé wa ni nínú Suratu Hud yìí ọlọ́run tó jẹ́ wa nípa àwọn ẹni tí wọ́n ń dàda parọ́ mọ́lọ́wọ́n ọba tí wọ́n sì máa ń tún èèyàn padà kó lójú ọ̀nà ọlọ́run ọlọ́run jẹ́ wa yìí ni àdánù ni wọ́n nínú sọ kílẹ̀ sí àwọn ẹni bá nígbàgbọ́ sọlọ́run. ọlọ́run kún fún wa lápẹẹrẹ bóò làwọn onígbàgbọ́ òdodo ṣe rí bóò làwọn ó nínú súra yìí bákan náà ọlọ́run sọ fún wa nípa ìtàn Nábì Nuh àti ọ̀rọ̀ rẹ̀ ọwọ́ súra yìí bákan náà nínú súra yìí sọ kí inú hù kí kó mú yàwá kó mú yàwá wọ́n sọ pé kíyàwó dé àtẹ̀sí sínú hù fún wọn. nínú súrà yìí bóò ni túfánù ti pinlẹ̀ ní ọ̀dọ̀ túfánù mi túfánù tó pa àwọn ọ̀jọ́ náà rẹ̀ bóò ló ti pinlẹ̀ àti bí núhù ti wà náà kojú omi àtàwọn tó kó sí láwọn nǹkan méjì gbogbo àlàyé ẹ̀ wà ń bẹ bí wọ́n ti gbọ́ kojú omi. gbogbo ẹ̀ pátá lọ́wọ́ àbẹ ìparí eh, bí ọmọ nuhu parí ayé rẹ̀ ọmọ nuhu tó ya kẹfẹ́rí abanu sora yìí ó ti tẹ̀rí sínú àti paríparí ọ̀rọ̀ nípa tòfánù bákan náà nínú sora yìí ti anabi hudu yìí mẹ́ àtàwọn ọjọ́ rẹ̀ àti tó wáyé láàrin wọn bọ́lá àwọn ìjọ rẹ̀ yìí tó sì la àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ nínú wọn nínú súrà yìí àbá ìtàn nẹ́bí sọ́ọ́lì ń bẹ àti àwọn ọjọ́ sámúdáwá àti ìfọ̀rọ̀jomitọ̀ ọ̀rọ̀ láàrin wọn bákan náà nínú súrà yìí báwọn mọ̀lẹ́kà ṣe wá bá nẹ́bí Ibrahim aleyhi salam tí wọ́n wá fún nírò dùnú yìí pé yóò bí Ishaq àti kìnnì lẹ́yìn Ishaq náà kan Yakubu náà tún bọ̀ nínú súrà yìí ìfọ̀rọ̀jomitọ̀ ọ̀rọ̀ tí ànẹ́bí Ibrahim ń ṣe pẹ̀lú àwọn mọ̀lẹ́kà ń gbà wọ́n dé nípa àjọ ọlọ́ọ̀fù táwọn mọ̀lẹ́kà sọ yìí pé tó àwa fún wọn nírò dùnú àti lọ́ọ̀ pa ìjọ olóòtú rẹ̀ ẹ ọ̀rọ̀ tó wáyé láàrin wọn ọwọ́ àna sóra yìí àti bí ṣẹlẹ̀ àwọn ọjọ́ nóòtù bí ó ṣe rí bọ́lọ́wọ́n ọba àlejò aláṣẹ ọ̀sẹ̀ pa wọn rẹ nínú sóra yìí bákan náà á rí tí àwọn ará ọmọdé yá nìbẹ̀ àti ìpèpè anábì Ṣuaib àbá ní nínú sóra yìí ha bákan náà ìtàn nẹ́bí Musa àti Firaun ọwọ́ àánú sóra yìí àti bó o láti gba wáàsí pẹ̀lú àwọn ìlú tó ṣe wípé ọlọ́run ọba parẹ́ nítorí àyè nígbàgbọ́ àti pé inú súrà yìí ọlọ́run tún ṣàlàyé fún wa yìí pé bóun ṣe pa àwọn ìlú tí ò nígbàgbọ́ rẹ̀ yẹn tẹ̀lé ìlú nàlàkìyàmì sáà ẹ̀rí jẹ́ mi nsóni lórí pálíkì àmọ́ ọ̀sìn ń bọ̀ nínú súrà yìí mbẹ láti mọ kí ni ṣe sí àwọn olórí ibú ibo ni bùsẹ́rì sí wọn ọlọ́run dàgbọ́n májà ọ wà nù wọn kí ni ṣe sí àwọn olóríire ibo ni bùsẹ́rì sí wọn ọ wà nù súrà yìí nínú súrà yìí nbẹ́nbẹ́ tọ́lá wọn bá pàṣẹ kíni ọ al-istiqama dúró déédéé nínú ẹ̀kọ́ àti ìmọ̀ akírun àti ìpè ìrún dà gẹ́gẹ́ bíi dáadáa dáadáa kẹ̀dẹ̀rẹ́ tẹ́muhu sèyí ad ìmà ń pa ẹ̀dá rẹ̀ ni. nínú súrà yìí bákan náà ó tún jẹ́ ya ayé pé dẹ́dẹ́ a rí àkójọpọ̀ àwọn èèyàn tí wọ́n dìde sí ìmọ̀ akọ ìwà àbàjẹ́ nítorí bí ọba dé ọmọ àpàlà kó wọn sínú. bákan náà nínú a máa tún gbọ́ yé mbẹ̀ pé ọlọ́run ọba àlekè o gbé ìgbàgbọ́ kalẹ̀ fún gbogbo àwọn ẹni tó wà ní orílẹ̀ àríkọ́ lọ́wọ́n bá dání ọjà lùjẹ́ náà àwọn kan lọ́wọ́ akó sínú àwọn kan ní òkúta lùjẹ́ náà eléyìí ni àwọn kan tó wà nínú sóra yìí sọ yìí pé ṣẹ́yìí abẹ́tíní góòdù góòdù ṣe kí ni ọ tó góòdù ó mú mi ewu nínú rìwáyà mi ó ní wa àkọwà tó àti ọ àtàwọn ọmọ ìyá yẹn ni pé àwọn àyà ti bẹ wọ́n á kí à ń tẹ̀ àtìyànjú òun àti sọ òun rí àrípínlẹ̀ yẹn wà ń bẹ́ ọgbà àwọn èèyàn sí mẹ́ta ó sọ̀rọ̀ ń pa àdìkìyànà ọgbà àwọn èèyàn sí mẹ́ta sàbíkú ní àwọn ẹni tí wọ́n gba wájú àwọn tó ní sáàbù sáàbù shimel àwọn ìjọ òsì ọsọ ọkú gbogbo yìí kò sí kankan bí ìrìn létí nípa ìpìlẹ̀ ẹ̀dá àti ń bolẹ̀ ẹ̀dá ó parí ọ̀rọ̀ sí. bákan náà nínú tí a ń sọ̀sọ́ lágbà wípé tó mú ìwé òun ní sọ́ọ̀tù mùrùsálẹ́t wọ́n ní mùrùsálẹ́t jẹ́ òun òhèwù kílọ̀wà nù mùrùsálẹ́t sọ́ọ̀tù mùrùsálẹ́t òun lèyí tí ń bẹ ní ẹ̀yìn sọ́ọ̀tù nẹ́bàá tàbá òun náà. àní sálẹ̀ má rí mbẹ́ apá kan àwọn nǹkan tí wọ́n ṣẹlẹ̀ ń jọ gbé dàlẹ́ kẹ̀yàmẹ́ wọn àni sọ́tún mùsùlẹ̀ àti ìgbìyànjú lọ síbi káwòye níbi àwọn oríṣiríṣi nǹkan tó wà nínú agbára ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀rọ̀ nù sóra yìí àti bí wọn ó ṣe máa ti àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn kírímínà tí wọ́n máa tì wọ́n lọ sí ibùgbé wọn nínú ìjà àti pé bóòlù ṣe ṣe wọn sì máa rí. bákan náà nínú sọ́tún mùrùsẹ̀lẹ̀ nínú àwọn kan tó wà dárí pé ó tó mú yẹn lè nítorí òun náà ni bí àwọn bí wọn ò ṣe ní lágbára àti wọn ò ní lágbára àti ru àròjàre níwájú ọba àwọn kan tó wà nù sóra yìí ni àti ni àwọn ẹni tó bá ọba ni sí tiwọn nínú sọ́ràtù yìí ìyẹn sọ́ràtù al-Mursalat ó tún wà mbẹ́ ìhalẹ̀ mọ́ tí Allah tabaraka wa ta'ala fi ń halẹ̀ mọ́ àwọn ẹni tí wọ́n ń sàtakò ọjọ́ bẹ̀dà lẹ́yàmà ẹ̀rí gbá àwọn kan tó wà nù sọ́rà yìí ó tó mú yẹn ewu tó tọ́ ní ìyàbàjẹ́ nìtọ́ra ní àròjì lẹ̀ nínú ẹ̀wọ̀n tí a sọ̀tà láǹzọ̀ yóò fọ́ mú òun ewu òun náà ni àmà yẹ tábà wo súrà yìí a rí kóhun náà bẹ̀rẹ̀ pẹ̀lú wípé ó dé sí ọ̀rọ̀ padà fáwọn ẹlẹ́bọ tí wọ́n ń sàtàpàlẹ̀ kìyàmọ́ ẹni pé rẹ̀ náà láwí nínú òòdì ọlọ́run dé sí ọ̀rọ̀ padà alá ìnkárì mùsùlùkìn lórí àtakò táwọn ẹlẹ́bọ ń ṣe pé àlìkìyàmọ́ ń bẹ. ń tọ́wọ́ ànúṣàtún nẹ́ báyìí nínú ń tọ́wọ́ ànúṣàtún nẹ́ báyìí. òun náà ni pé ọlọ́run ọba sàánà tá la díẹ̀ fún wa nínú agbára ọlọ́run tọ́dà gẹ́gẹ́ bí ẹ̀rí lórí pé àlọ́lọ́run ọba yẹn pẹ̀lú bágbára ti tó yẹn ọ̀sánìyàn jiyàn yìí pé ọlọ́run ọba àlekè ọlá ọlágbára àti gbéyàn dìde lẹ́yìn ìgbà tá a bá kú tán. a níbẹ̀ níjọ́ gbẹ̀ndà ẹ̀yà nínú kẹta kan nínú sóra yìí nìyẹn àti wípé ìrìnjẹ tó tóbi bí ó sì jẹ́ táwọn ẹni tí ń pa Ọlọ́run ọ wà ní sọ́tún náírà bákan náà nínú sọ́tún náírà àfùnkàn níbẹ̀ yìí pé ẹnìkankan ò ní lè gbóyà láti lórí àwọn malaikatul muqarrabun illa ba'da al-idhn àyàfi lẹ́yìn yọ̀ǹda ọlọ́run akẹ́nu sọ́tún nẹ́rà ẹ̀rí gbogbo ó tó mú yẹn ewu ń dòdò níparí sọ́tún nẹ́rà nínú tọ́wà ń bẹ́ òun náà ní pé al-qiyamatu qariba al-qiyama yẹn kọ́ àńkẹ́ ń wò innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn òpójì ṣùgbọ́n nǹkan tó súnmọ́ ni. Ànábì sallallahu alaihi O lomuu Ida ịdza shemtu kuwi rot kila ụwa nnụnụ surọtụ takwirri surọtụ takwirri onye ịdza shemtu kuwi rot olee ịta achị na lee ya agha sa a o daa surọọ ilee ya ọ wụtụ niriwa ya amị ịsa ụwa lori si ya iwue mụ sarrohu anyanwu broiler yoo milki ya kàánà òwúrọ̀ ayọ̀ àìn ẹni tínú ẹ bá dùn sí kó máa rí ọjọ́ gbẹ̀ndà àlàkìyàmọ̀ ní orí mi rí ọ báyìí fàlẹ́yà kọ́rọ́ ìdá sàmùsì kò gbérọ̀ ọ̀yà kàtúrà yẹn ó sì tún kàtúrà ìdá sàmà ọ̀hún fàtọ̀rọ̀ ẹ pé gẹ́lẹ́ láfi wòye pé sóra yìí gangan òun láfẹ̀ẹ́ yẹ wò lẹ́nu. gẹ́lẹ́ kíní jálè kìámọ̀ gángan ìyẹn ó sì máa gbọ́ yé nínú sọ́tò tàkìwẹ́ẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت ọlọ́run ọba sọ yìí pé a rí i pé òun ta lọ́wọ́ àánú sọ́kùtà tó wérò òun ni ohun tí ó ṣẹlẹ̀ ẹjọ́ bíi nàìjíríà òun náà ní bó o lòórùn ó sì gba kíka kíka ọ̀run kò bí kéèyàn ká nǹkan ẹ̀kọ́ kàwé kínní kan tàbí wérò aliyu bin abi talha látọ̀dọ̀ abdullahi bin abbas ó ní ìdá shamsu kò wérò ó ní gbà tí ó rùn kò adlamat ayé ọ̀dùnlẹ̀mẹ́t nígbà tí wọ́n bá mú òrùn tí wọ́n mú sóòkù tí wọ́n mú òrùn sóòkù. àlẹ́ àwọn fínà àwọn àfọ onítàkùsírì wọ́n ní zahabat tóòrùn bá lọ ayé zahabadọ́ òhù ha tá a bá rí mọ́lẹ̀ rẹ̀ mọ́ lóbi yá pé tí yẹn bá ń gbọ́rọ̀ yẹn yìí ó dẹ̀ máa gbé àlẹ́ kẹ̀yàmọ̀ síwájú báyìí. òun ló ti wá nù hadith yẹn wípé ẹni tó bá sínú ẹ bá dùn sí kọ́ máa rí àlè kẹ̀yàmọ̀ ní rírí rí ọ báyìí kọ́ka súra yẹn nǹkan kí wọ́n máa wá sí yẹn lọ́pọ̀lọ́ bí wọ́n bá ń túmọ̀ àwọn súra yìí fún yẹn nígbà tí wọ́n bá ká òrùn tí wọ́n ka záhàbàdà òkú ha tí mọ́lẹ̀ rẹ̀ lọ. ọ̀yà. wáyìdá lójú ọmọ ìtajà nígbà tó wá wá di pé àwọn ìràwọ̀ ìkádàrọ́ ìmọ̀ mọ́lẹ̀ ni tí wọ́n bá ní kàdírà. ọdọ̀tí ní ìtumọ̀ rẹ̀ lánàá alikadaru nǹkan tó dọ̀tí nkadara ẹ nígbà tí ráwọ̀ bá ti kí ni o ó di wo tó kú jù tí ọ̀hẹ̀ mọ́lẹ̀ mọ́ sùn yìí anas látọ̀ àbí àbí àlìyá látọ̀ àrùbá yìí ó ní àwọn àmì mẹ́fà kí ọ ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndà àlùkìyàmù. wọ́n ní nígbà tó bá wọ́n nínú rẹ̀ nìyí o nígbà tí mọ́lẹ́ra ọba lọ àbí mọ́lẹ́ òrùn tó bá lọ nígbà tí mọ́lẹ́ òṣùpá bá lọ wọ́n máa tẹ̀léra wọn ni nígbà tó bá di pé òkè ńkọ́ ó jábọ́ wọ́n afọwọ́ atúká ẹlẹ́ẹ̀kẹta kọ́yìn àbí débi wípé gbogbo ẹ̀ wá rúpọ̀ mọ́ra wọn ẹ̀rọ máa wá ba àwọn àlùjọ̀nú àlùjọ̀nú náà máa ké lọ sọ́dún yẹn wọ́n máa ké lọ ọ̀dọ̀ àlùjọ̀nú. ìkẹrin òun náà ni àjọwáàbù àwọn dábà nígbà tí wọ́n bá rúpọ̀ mọ́ra wọn àwọn èyí tí wọ́n jọ jẹ tẹ́lẹ̀ ìpín tí bá ríra wọn báyìí wọ́n á para wọn jẹ ni wọn àjọ wa wà àtẹyẹ àtàwọn ẹranko àbíjà àwọn àmì mẹ́fẹ̀ẹ̀fà yìí wọn á tó tẹ̀léra wọn ni kó tó di falẹ̀ kìyàmọ̀ wáyé ọlọ́wọ́ ni wà yí dàn nojú omi nkẹdàrọ́ nígbà tó bá di pé ráwọ̀ sí kíni o tó bá kú jù símọ́lẹ̀ rẹ̀ ọ̀hẹ́ hmm? nígbà tí ráwọ̀ bá kú jù símọ́lẹ̀ rẹ̀ ọ̀hẹ́ ọ̀yà. nígbà tó bá wá di wípé alijibel òkè tó bá di pa amúrin ìtumọ̀ rẹ̀ ni pé òkè yẹ kó o láàyè rẹ̀ ó kó o láàyè tó wà ọ̀yà. nígbà tó bá di wípé àlẹ́ ìṣàrù àwọn dábàá tá a máa fi ń sìnrìn àjò tá a máa fi ń rìn tọ́ba di pé wọ́n gbọ́lùdé tí wọ́n pa wọ́n tí wọ́n fi wọ́n rìn mọ́. ọ̀yà. wá ìdálẹ̀ wọ oṣù oṣù. nígbà bá di pé gbogbo àwọn ẹranko àbíjà ń kọ́ ṣe kí ni wọ́n kó wọn jọ sójú kan gba àwọn ẹranko wọn kó wọn jọ sójú kan. wà ìdálẹ̀ bẹ́ ṣáàrù sí jìrọ̀. ìwọ̀n tá ń pè lódò ńgbà bá di ohun tó lanẹ́ tó gbẹ tí ò sómi ńbẹ̀ mọ́. wà ìdálẹ̀ nùfọ̀ gbogbo wíjẹ́. nígbà bá di pé gbogbo ẹ̀mí ńkọ́ zogbo ìjẹ́ wọ́n so pọ̀ mọ́ra wọn táwọn ẹ̀mí bá so pọ̀ mọ́ra wọn. wá ìdálẹ́ máa ń dàtò fún iná. nígbà ọba di wípé àlùmọ̀ òòdà àwọn ọmọ tá a rì mọ́lẹ̀ lóòyẹ àwọn ọmọ tí wọ́n rì mọ́lẹ̀ lóòyẹ a rí i pé eléyàn jẹ́ jahiliyatun min jahiliyatil arab qabla al-islam àìmọ̀kàn kan nínú àìmọ̀kànmọ̀kàn èyí tó ṣe pé máa ń ṣẹlẹ̀ sáwọn lárúbáwá kó tó di pé islam dé òun ni pé wọ́n fẹ́ bímọ obìnrin wọ́n gbàgbọ́ pé ọmọbìnrin ò lè kò lè jagun ó dẹ̀ máa kó sìjà lẹ́nu kò lè gbédà kò lè gẹ́sì oríṣiríṣi sí lọ́ máa ń ṣe fún wọn kó tó di pé Islam dé ọwọ́ akóbìnrin lé dérò àpọ́nlé láláì bọ́lọ́n ti akóbìnrin lé tó báyìí àwọn obìnrin tí Islam tẹ́ ní fún tẹ̀tẹ̀ fún tẹ́rọ̀gì fún wọn afẹ́ máa jókòó lẹ́lẹ̀ báyìí tẹ́lẹ̀ tẹ́lómi bá ti ní oyún báyìí lásìkò àìmọ̀kànmọ̀kàn kó tó di pé Islam dé tọ́ba múra àti bímọ yóò wá lọ síbi bí kan gbẹ́ ihò kan sí bí ihò bí tọ́lẹ̀ sí táwọn máa ń gbẹ́ ni yóò sì àyè méjì àyè kan bẹ bí ọjà ihò kòtò téèyàn ní rí téèyàn ó bí ẹ bá kó bẹ́ẹ̀ àyè kejì èyí tọ́kàn wà tọ́ ra gbẹ́ díẹ̀ lásán ọba ti rí pé ọmọbìnrin ní báyìí àti àìmọ̀kan ẹ̀jẹ̀ ló yẹn náà ló délẹ̀ pẹ̀lú àwọn ọmọ tó ń lọ jọmọ sínú sálágáǹsì àwọn aláṣẹ́wó tọ́ba ti rí gbóbìnrin lọ jáde ńbẹ̀ báyìí torí báyìí yóò gbé jù sínú ihò tí ó ti kú yẹn ọbàjọ́kùnrin ni yóò gbé sẹ́gbẹ̀rẹ̀ oríṣiríṣi mọ̀àmọ́lá ti sẹ́yìí à òun ni wọ́n á mọ́lá obìnrin ó tó di pé Islam dé omi tí ò bá ṣe bẹ́ẹ̀ á gbé pọ̀pá lé lọ́wọ́. a ní ma máa lọ dáná ẹ lákùn bó lè ṣe lè obìnrin lọ ọmọbìnrin lọ́rùn láti máa dáná àárín sọ kìtì pa fún agbépọ̀ palẹ̀ lọ́wọ́ bí tó bá ti dàgbà dáadáa ó mú lọ sí sàhárà pápá kọ́ wá gbẹ́lẹ̀ fún lóru láì sẹ́ni wàyí dalimọ̀ òkú da soso ìlẹ̀ kó tó wá di pé islam dé islam wa ni ẹ̀ka yìí ìtẹ̀ ń ṣe yẹ ọ̀dà nígbà tó bá di pa àwọn ọmọ tó ń rìn mọ́lẹ̀ lóòyẹ̀ tí wọ́n bá ń béèrè bí ayé zambi kí ni ẹ̀ṣẹ̀ táwọn ṣẹ̀ tí wọ́n fi pa àwọn gan o àwọn fẹ́ mọ̀ ẹ́ yẹn ni pé wọ́n wọ́n wẹ̀ wọn sẹ́wọ̀n pé ìrìlmọ́lẹ́rẹ̀ ló yẹ ni ò sí mọ́ ọ̀nà mi làwa fún tọ́ǹsìn yọ̀nà ká yọyún táàtún fi ń rẹ́ ni tuntun lọ gbé odidi ẹ̀dá jáde táàbá ń rí láàrin ìyẹn lásán ó sì tún dà ọ̀dà kárí lẹ́ni tó bá tiẹ̀ ní àlákọ̀ pẹ̀lú Islam ẹni tó ṣe pé kì í sáyé yìí nìkan lọ jẹ tiẹ̀ fífún retí ọ̀nà ká sọ pé èèyàn gbé odidi ẹ̀dá jáde tó ti fọ́ọ̀mù gbogbo ẹ̀dá agbèjáde kéde pé èyí tá a máa ń sọ pé dókítà kan sọ pé ó lè bí kíní kan á ti gbé eléyìí ti dẹ̀dá wọn ò gbọ́dọ̀ lánú rẹ̀ kí wọ́n gbé ń bẹ̀ ni. ẹ̀rí irú afẹ́ àwọn ẹni náà ti kó síbẹ̀ o pé ọlọ́run ọba àlekè ọlá yóò padà bí wọ́n lórí eléyàn. kákéwú díẹ̀ ní abẹ́ẹ̀bẹ́ yẹn àwọn àhàdíìsì kan wá tó sọ nípa àlùmọ̀wúdà. yèrí mọmọlẹ lóye alimami ahmed látọ̀dọ̀ wa aisha ọlọwà látọ̀dọ̀ jizama bintu wahab sọ pé jẹ lóyè ẹjẹ nínú àwọn seventy thousand rí ó ti wà láàrin wọn ẹnìkan tó dìde pé náà wà mẹ́ ah, ní sábà ti sáájú ẹ̀. ẹ̀ńtọ́ wa jẹ́ arábìnrin fún ọ̀kẹ́ àṣà yìí ó lọ bá nẹ́sù sẹ́lá ń fi nẹ́ẹ̀sì ìpín rò pọ̀ lọ́dọ̀ rẹ̀ èrò pọ̀ báyìí òun lọ bá nẹ́bí òun ò tẹ̀ tijú rárá ìyẹn tijú bí ọ̀rọ̀ ẹ̀sìn. ọlọ́run wa lọ bá wa ah. ń sọ fáwọn èèyàn nígbà tó ń lọ bẹ̀ mo ti gbèrò á sì kọ̀ fún àwọn ọkùnrin pé kí wọ́n má dọ́dọ̀ ìyàwó wọn tí ń fọmọ lọ́yàn. ọ̀nàdẹ́tù fi róòmù ọ̀fàárí mo wá wo àwọn ará róòmù àti àwọn Persian àwọn ará fárísù mo bá rí i wípé tóbi wọn bá ń fọmọ lọ́yàn lọ́wọ́ wọn a máa tọ́tọ̀ rẹ̀ wọ́lá yadurru awladahum dhalika shay'a kìí sì kó sùtà kankan kìí kó bá wọn bí dì wò. wọ́n nígbà tánibí wa sọ̀rọ̀ yẹn wọ́n wá bí oúnjẹ ọlọ́run léèrè nípa al-azlu ìmọ̀ ayẹra nígbà tí yẹn bá súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ ànábì wa ní dhalika al-waqtul khafi ó lé lẹ́yìn jẹ́ ìrìmọ̀mọ́lẹ̀ lóòyè tó pamọ́ lẹ́kàfé àbí bẹ́ẹ̀ náà ni tó pamọ́ kàfìyà yẹ kàfà án ọ̀wọ́ kàfé èyí tó pamọ́ wàhúwà lìmọ̀wó dátú tó ìlà ọlọ́run gan náà ni ìrìmọ̀ lóòyè tó ti pé wọ́n fara sí kiri ọ́ tó bí ẹ̀ lórí ẹ̀ mọ́sálà ṣé ká máa wá sí azulu mọ́ ni. àfààní tíyẹn bá lọ sí ọ̀dọ̀ àwọn tó ń tóbi tíyẹn lóun fẹ́ ra bọ́dí ṣínṣàkù. wọ́n dábàá kábàá wọ́n kẹ́ fi sáfà wọ́n tí wọ́n fẹ́ wò ní pé ẹ̀ ẹ̀ o ọ̀run lọ́nà ẹni tí ọ́ là. gba àwọn ẹ̀dá àfojú sí lánà tí lè jó bìnrin lọ́fẹ́ lò fún gbogbo nǹkan tí ọba sì ti jẹ́ tó mọ̀ ẹ mọ̀ pa máa ń sọ fún wa gbogbo gbà gbogbo nǹkan tí ọba jẹ́ ìkàfí yẹn gbọ́dọ̀ sọ̀ra fún personality yẹn ó ṣe kókó púpọ̀ jù ló fi já sí pé tẹ́nìkan bá wù àbàjẹ́ láàrin wa bíbáyìí á gbára ta la lahu walakin lana <laughs> kẹsẹ torí tẹ torí tẹ torí tó bá yẹyẹ ayẹyẹ lóbi agbẹ kó lè sọ fún wa yìí ẹ wá o tó bá ti wù kálukú ló lè ṣèjọba tẹ o bíbi ó ti ṣe tèmi ni a wa ọ lọ gẹrun gbọ̀n o kó o sì máa fi sòkòtò ẹ gbálẹ̀ ọdẹ lẹ́hàn ni ọ bóyá kó kúkú yọ nìkan ọ̀gbìn yìí lójú gan-an má sì borí kankan mọ́ jàgbọ́ sódà tí wọn ò ní sọ wípé ẹ̀sìn ọmọ nìkan torí àwọn ẹgbẹ́ àwọn ẹni tí ó ti pé wọn ò bó nǹkan kan wọ́n ń sin nǹkan bẹ́ẹ̀ pọ̀ ń gbòòrò àwọn ẹni tí ò ní ìdánimọ̀ kankan wọ́n pọ̀ ń gbòòrò wọ́n ń sin nǹkan bẹ́ẹ̀ á kàn ra sí kíni o wọ́n tó ọmọ. ọ̀rọ̀ wa tún wá nìyí o pípé wàhúwà lè mọ òkú ìdátú sọ ìlànà bẹ́ẹ̀ dẹ̀ ni obìnrin tó ń gbọ́ ọmọ dání yìí àwọn ẹlòmíín bẹ tọ́lọ́wọ́n ọba àlekí ọlásàánú wọn ọba àmà òhùra jù bẹ́ẹ̀ lọ tọ́ba ti dọ́dọ̀ obìnrin báyìí ọlọ́wọ́n sàmì sí obìnrin ló sì sẹ̀dí ló sẹ̀dí mọ́ yìí. làwọn èèyàn ni wọ́n fi rí i pé ìbéèrè yẹn bá mu ni wọ́n fi ábí nípa azlo òjíṣẹ́ ọlọ́run dálí kàlọ́wádú ẹ̀ǹkàfé èrè mọ́ mọ́lẹ̀ lọ́ọ̀yà sí ọ̀pamọ́ni anabi sọ àlọ́ pé wà á wà lùmọ̀ ọ̀dà tó so ilẹ̀ wọn ni àdìsí yìí wà nù sọ̀hìn mùsùlùmù. bọ́ọ̀lù àti wàá fẹ́ di o. aláì takàlà mọ̀ fi ìlànà ìlànà kẹsìrọ̀ ọlọ́run kò bá di kẹ́wọ̀n. ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí àdìsí. ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù ń bẹ̀ náà ni pé yóò máa jẹ́ mọ́ jùlọ téèyàn bá ní hájà tó. yóò sì tún máa jẹ́ haram tó ṣe yí pé yá sàmùfà àìlòhó ẹni tó bá fi áńsìlò yẹn á tún dẹ́sẹ̀ tó bá tún lọ́ọ́ dà níyẹn pé ìpayà oṣù ọ̀rọ̀ ni ò yé rárá kò sí ìkílẹ̀ àná. téèyàn bá ní bùkátà sí rárá rárá láti ṣe áàzùlù yẹn òsì gbàyàlẹ́mì rẹ̀ pé ń bẹ̀rù òsì o òsì di pàtàkì kan tó lè jẹ́ ọ̀sẹ̀ áàzùlù ọkàn ṣe ni àwọn afa ló lè bọ́ sípò màkìrọ̀ ṣùgbọ́n yóò tún máa jẹ́ haram èèwọ̀ yá sàmù fa'iluhu tó ṣe pé ní tó bá ṣe gẹ́gẹ́ dẹ̀kun lè dẹ́ṣẹ̀ tíyẹn bá lọ ní àníyàn yìí pé èyí tá a bí yìí gan adúró ń jẹ fún wọn náà adùn abímèsì ọmọ bẹ̀rẹ̀ oṣù bẹ̀rẹ̀ gátà ní ń fa ìyẹn adẹsẹ pẹ̀lú sísí yẹn irú àwọn ẹni yẹn láti lè tọ bákọ hadith yìí lé lórí pẹ̀lú àwọn ahadith míì tó wá sanu sasala ahadith afa ọmọrù yìí pé kunna na'zil wal Qur'an yanzil àmọ́ nsúmọ́bìnrin lẹ́nu tó ṣe pé tátọ̀ bá ti ń bọ̀.

hadisi mi tún òjíṣẹ́ ọlọ́run sọ wípé láyọ̀m náà mínà lè kọ́dà asùlù yóò lè kọ́ kádàrà gómìnrin lóyún náà àwọn ẹlòmíì ti ń ṣe ọba ṣe títí ìyàwó ọba lóyún ọba yarí pé wá ìmọ̀jọ ti gbé wá ìbẹ́ yìí sì rìnrìn kùnrin ti gbóyún wá ńjò ńjò Asulu wọ́n ní járí àbí ọmọ obìnrin tó jẹ́ bí ẹrú tí ó fẹ́ padà tà ọ̀fẹ́ kò di ó múlẹ̀ wálẹ̀ tì. torí tó bá ti bímọ ó ti di ó múlẹ̀ wálẹ̀ kò ní ṣe é nítorí kọ́ a lè rí járí àyẹ̀ta tí bá ti wá ń dọ́dọ̀ rẹ̀ a máa yẹra sí. Si, ọba ti fẹ́ dà tí nǹkan ọmọkùnrin bá ti ń bọ̀ ayẹra àwọn alọ́kọ̀ fojúsí ọlọ́run pé àwọn ní járíà òun dẹ̀ máa ń yẹra àdéhùn sọ pé láti náà mí nàlẹ́ kọ́dàrà ọ lè kọ́ fún kádàrà ìgbà tí ọ̀yà lọ́ba ti sà lọ́ba dé obìnrin yẹn máa ti lọ́yìn ànábì ní èmi mọ́tọ̀ torí bẹ́ẹ̀ ìwọ míì tó ti lọ́ọ́ fi ọ̀yà lọ́wọ́ àforíjì ọlọ́run tọ́lọ́ kọ̀ torí azulu tó bẹ kí ah dákúnjò la wàá sá fún <laughs> ọ̀rọ̀ ẹ̀yìn ẹlẹ́yàyọ̀ wàá gbà fúra sí báyìí o. gbàdé èsì pé wọ́n sọ pé omi garawa kan lèyìn máa pọn sínú obìnrin. ìwọ̀n ọba náà ń tọ́lọ́wọ́n ọba àlekí ọlá bá ti fàlùbáríkà sí. wọ́n ti tán náà nìyẹn. ẹ pé àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbọ́yé ní abala ọ̀rọ̀ ó ti azulu kò ṣe azulu nìyẹn. عبد الرزاق أن أخبرنا إسرائيل عن سماك بن حرب عن النعمان بن بشير عن عمر بن الخطاب أن وإذا الموءودة سئلت nígbà tí wọ́n bá sí àwọn ọmọ tá a rì mọ́lẹ̀ lóye tí wọ́n bá ń béèrè wọ́n ní kọ́yì bùnà ààfin ọlọ́ọ̀bù jìṣẹ́ ọlọ́ọ̀ ó nílò òjìṣẹ́ ọlọ́ọ̀ inni wà á tu bẹ̀nẹ́ẹ̀tì lífìlì jahiliyya mo ti rí àwọn ọmọ kan mọ́lẹ̀ lóye nígbà tí islam ò sì dé bóun ní ti ṣe báyìí anabi ni aatike amkulle wa ahidati mini hunna raqaba fara àwọn ọmọbìnrin tó pọ̀ eh, kìí ṣe ọ̀kan lòún rí mọ́lẹ̀ lóye tó ti pa tó ti pa ọlọ́run lọ́mọ yé wọn ọwọ́ anítorí kọ̀ọ̀kan wọn a lọ sẹ́rù dọmọ lórí rẹ̀ kọ̀ọ̀kan náà àwọn ọmọ tó ti ṣe kíni ọ tó ti tó ti rí mọ́lẹ̀ lóye ọwọ́ anílò òjijì ọlọ́run ní sọ ibẹ̀ ẹ̀rẹ̀ ràkúnmí ni mo ní anabi hmm. sallallahu alaihi wasallam wọn ni ọdọ àlọ para fún mi ọkọ kan rọpò ọmọ kọ̀ọ̀kan tí orí mọlẹ ló yẹ ayáwó ayé dọtún fọnà ṣẹlẹ̀. Hmm. nígbà tí wọn bá ìwé ìwé iṣẹ́ láti sọ pé súrà yìí tí wọn bá ń kà fún yẹn yóò máa gbé àwòrán àlèkè àmọ́ wá fún yẹn ìwé iṣẹ́ nígbà tí wọn bá fún ọ ká wọn ń fáwọn yẹn lápá ọ̀tún àwọn ẹni rẹ wọn ń fáwọn ẹni ibi lápá òsì afáwọn akọ̀tàdá ó ní yabna adam ẹ̀rọ ọmọ anabi adam tumla fiha thumma tutwa thumma tunsharu alayka yawm al-qiyamah ìwé tá a wí wọ́n á pàpè kọ gbogbo àlámọ̀rí ẹ̀ síbẹ̀ wọ́n á wá ka wọ́n á wá padà wá túwé yẹn fún ọ níjọ́ gbé dàlùkìyàmù ẹ kẹ́ni kọ̀ọ̀kan yẹ kọ́ máa wo kíni ohun tí wọ́n máa pàpè kọ́ rẹ̀ tí wọ́n máa sàkọọ́lẹ̀ rẹ̀ sínú ìwé rẹ̀ kó ohun tí ó ṣe. ọ̀yà. wà á ìdá sọ́mà òkú ṣítọ́ọ̀tì. ńgbọ̀ bá di pé wọ́n ká gàgà kò lára sẹ́mi kẹ́kẹ́ ló di báyìí táǹpẹ̀ ń kúrukù táǹkẹ̀ tó wà ń bẹ̀ sùn báyìí. ọ̀yà. wà ìdá mi jẹ́ hímù sọ ẹ̀rọ. ńgbọ̀ bá di pé náà jẹ́ hímù sọ ẹ̀rọ sí tí wọ́n kò tó di ohun tí ń jó bùlàbùlà. wà ìdá mi jẹ́ nígbà wọn bá àwọn ẹni tí ó gbogbo ìbúra tọ́lọ́wọ́n bá ń búra láti gbà yìí abẹ́ ṣé ìbúra náà lálẹ́ bù ń bọ̀ gbogbo ọ̀rọ̀ tí ọlọ́wọ́n bá lè gbọ́ láti síwájú láti gbà yìí eléyìí ni jàwáàbù rẹ̀ ike ńgbà tí gbogbo òṣèlè yìí bá ṣẹlẹ̀ a lè mọ̀ sí náà fún máa àdọ̀rọ̀ ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ ohun tóun bá mú wá kí lòun mú wá sí dáadáa lòun mú wá ní àbíbí ẹ̀mí kọ̀ọ̀kan ọmọ. ọ̀yà. Fọlá ọkọ̀ ti ń bèrè fún náà. Ọlọ́run ní mi ní máa fura pẹ̀lú àwọn ọ̀ràwọ̀. Àwọn ọ̀ràwọ̀ wo ni? Òun ni àwọn ọ̀ràwọ̀ tó ṣe wípé wọ́n á máa wọn a máa pamọ́ lọ́sàn wọ́n sì máa ń hẹ̀ta lóru ọlọ́run ló wọ̀n ní sálẹ̀ máa fi tura. àlìjẹ́ wá rí ni fún mi. ó ṣe pé wọ́n máa ń rìn ọba di lóru tí wọ́n hẹ̀ta náà. wọ́n lẹ́yìn ìdá áfà. ọlọ́run lòun fi òru búra nígbà tí òru bá fẹ̀yìn dà. ọlọ́run tún lòun fi àṣùbà búra ilẹ̀ mọ́ ìdá tànẹ́fà nígbà tó bá kílíà.

ọlọ́run bá wá ń ròyìn ẹ̀ pé jìbìlì ọlọ́run kẹ́ tó dájú ìlú ní ròyìn ẹ̀ tètè ikú wẹ̀sì alágbára ni ni jìbìrìlù òun ló mú kura ǹdẹ́ sí gbaná sọlá àlà ọlọ́run náà lọ́dà ó tó wá pè ní díìkù wẹ̀sì sàmùlọ́ irú ohun tọ́lọ́run ọba àlekọ́ láti ròyìn ara ẹ̀ ní sọ́ọ̀tù zaria sọ́nà sọ illa liya'budun ma urida ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imuni inna Allaha huwa razzaqu dhul quwwati. ọlọ́run pèrè ní dhul quwwa ó tún pè Jibril náà ní dhul quwwati. ọlọ́run gẹ́gẹ́ tó dá Jibrilu ó ní bóun fún lágbára ó ní alágbára. nípa àwọn míì tọ́lọ́run bá fẹ́ bínú sí ọlọ́run ó lè kàn lè lọ kì í hẹ́ẹ̀ bọ́lẹ̀ àtòrí ẹ̀ kodò wọn máa parẹ́ sọ pé bí ẹ̀mejì abẹ́mi ló tà níbi rí ní rírí ọba àlekẹ́ ọlá fi dá ìṣesí àníbi yàtọ̀ sí tẹ̀dá àwọn kẹfìrí tí ọ̀dà nǹkan kan wọ́n wí nǹkan míì kọ́lù mu'allamun majnun wọ́n lẹ́ni wọ́n pé kọ́rọ̀ tí wọ́n ń kọ́ ni pé ti yá wèrè bó bá sí ìyẹn náà ìhẹ́ ta ló tó ọgọ́rùn-ún mẹ́fà yẹ ẹyọ kan wá ju gbogbo sẹ́yìn lọ ó bo gbogbo ó bo gbogbo gbogbo àwòwò tí ń bẹ́ ń sẹ́yìn yìí kò sí àlàfo kẹ̀kẹ́ mọ́ ìyẹ́ ẹyọ kan péré nínú six hundred tọ́lá sì wà ń kọ́ ọwọ́ aṣọ ààrẹ dákẹ́ nínú rẹ̀ kọ́ aṣọ pé ọlọ́kọ̀ júdà ní ń bá sọ̀rọ̀ bóòlù ọ̀bá títí. gbogbo àwọn ẹni tí àlùjọ ń yọjú sí tó fi wá padà di pé sọ́ọ̀rọ̀ mọ̀jìnú náà sọ́ padà di wèrè kí ni wọ́n rí lára àlùjọ tó ti jọ wọ́n lójú o lè rá àlùjọ nù mí kó gùn kó má rópin rẹ̀ ọ̀sán ẹ̀kọ́ gùn ó gùn lásán náà ni ó gùn sọ́ọ́rí lọ fọ̀mọ́bí tó gùn dé mo ti ọkàn rí nìyí nígbà táwa yókùn ó sì rí wo má wọlú mi ó má wọlú mi ó yọ màá sá káàkiri. àti kí lórí lára àlejò ọdún tó ti gbọ́ ó ti fi ya wèrè bí ìgbẹ́ kọ́kẹ́ rí bí ojú bí mẹ́fà nípa àkọ́ rẹ̀ lásán. àbí kò ní apá yìí bíi mẹ́wàá kọ́ lẹ́sẹ̀ yọ̀ kan àbí kò wúwo ó dẹ̀ rí kó máa sọ̀rọ̀ jáde lẹ́nu láwọn oríṣiríṣi nǹkan tó máa ń rí lára wọn. nígbà tí lè ní wá ń di wèrè kí la fẹ́ sọ nígbà tó pé ìyẹ́ ẹyọ wúrò kan so ó ju gbogbo sẹ́yìn wáyé lọ ọ̀sálà fún kẹ̀kẹ́ máa ń sẹ́mẹ̀ tí yóò sọ pé mo rí ìtara yìí <laughs> kò sí bọ́ kí ni ọba wa ṣẹlẹ̀ a òdodo lọ̀rọ̀ ọlọ́run ọba àlejò ọ̀la ọlọ́run dé kò pẹ́tì jìbìrì ìlú yẹn o dé kò pẹ́tì alágbára ni. àyíǹdàdìlà àrùsì màkìyìn kódà ní sọ́ọ̀tù nẹ́jìmọ̀ aláwọ̀ ni alẹ́mọ̀hù shadidul quwa ẹni tó kọjú bí ìlú yẹn ní mọ̀ pé ọmọ alọ́ fi mọ ànẹ́bì ẹni tágbára tiẹ̀ tún lé kẹ́kẹ́kẹ́ ni dúnmí rọ́tìn ẹ̀dá àjẹbílù tún lé kẹ́kẹ́kẹ́ shadidul batushi wal fi'li tọ́ba di pọ́rọ́ ọ̀yà yóò mú yẹn kankan ẹ̀yìn dẹ́sẹ̀ làwọn ṣì mọ̀ kì ẹni tó mùtọ́rìn. mùtọ́rìn sọ́nà àmì. ẹ má jà pé ní súnmọ̀ mọ́ o nítorí pé súnmọ̀ láti bá sábà súnmọ̀ eléyìí ni wà nínú àwọn rúfin aláṣàrọ̀ àwọn aráàfin tá a máa fi ń jọyìn kéwú pọ̀ conjunction a máa fi ń jọyìn kéwú pọ̀ pé pé tá a bá ti wí sẹ́ńbà yìí rọ́ọ̀bù tó bá ṣáájú látẹ̀lé káwọn pé já àlùmùdírù tó ń mọ́lẹ̀ ọ̀sáàdù ẹ̀dínlẹ̀ bẹ́ẹ̀ mùdírù dé lẹ́yìn náà olùkọ́ náà dé lè tààkìb láti lè parí ọ̀rọ̀ àbáfọ wípé rọ ẹ̀ẹ́tul mùdírọ̀ tó ń mọ́lẹ̀ ọ̀sáàdà lè tààkìb ẹ̀dínlẹ̀ bẹ́ẹ̀ rọ̀ ọ̀bùtà àkọ́kọ́ yẹn náà lálọ́ àbí ká sọ pé sàlámtù àlà tọ́ọ̀lìbí tó ń mọ́lé ó sáàbí ẹni kí wọ́n jọ gba ọ̀sẹ̀ lé ní sálẹ̀ ẹ̀rí ṣùgbẹ́lì sámọ́lòun ìtumọ̀ rẹ̀ ní hùnẹ́ẹ̀kà lọ́hùn yẹn àni ismun mini asmail ishara mọ̀bìníyù alàlìkíni ọ̀ alàlìfàtì wọ́n máa mọ ọ̀pá sórí ọkọ̀ síjọ́ kan tó pè ní súnmù ọ̀ sámọ̀ yẹn náà lọ́ máa pè ọ́ gbọ́dọ̀ pé sámù sámà àmín jìbìlù yẹn kọ́ mọ̀tọ́ àyìn ẹni tá a máa ń tẹ̀lé ni sámà àmín lẹ́yìn ìgbà yẹn ni ìfọ̀kànbalẹ̀ sí ni lọ́dọ̀ ọlọ́run lọ́hùn yẹn. ìyẹn ni pé lọ́dọ̀ ọlọ́run ẹni ìfọ̀kànbalẹ̀ sí ni fìlímọ́lá àlá sámà onáàkì wọ́n máa sọ àhíbùkún bí màjìnnú wọn. ọ̀rẹ́ yín ti sàn nẹ́bí sallallahu alaihi wasallam o ìwọ̀n tó rí ẹ̀yìn òrí ojú jojú lọ yàtọ̀ sẹ́ni tí ń rà lójọ́ nù jìbìlù lànà bí rí ń tẹ ọ. ọ̀yà òun ló fà á ẹ̀dọ́ nígbà tí ànábì ti rí jìbìlù tí ò yí lọ́wọ́ ló fi ń rà lójọ́ nù tó fi ń sọ wá lójọ́ nù pé ìbá bí ọmọlẹ̀ ìbá bí ọmọlẹ̀ tí ìbá ti pọ́ mọ́ mi ti ṣàdúrà rẹ̀ ìpè rọ́bì hábùlẹ̀ mọ́líkàn láàyè ń bá rẹ̀ lẹ́ àhàdín báàdì. lásán kó jújojú lọ àwọn tí ń lálùjọ ní orí wọn yí sórí èèyàn yìí ẹsẹ̀ yẹn ń fi wéré kú. ó mú tẹ̀sùbá fífítì ó mú sọ́rùn ọmọ aago mẹ́fà ó èmi ọ̀wọ́ bóyá òòrùn bá rìn lálẹ́ ni o bójú òní ló sì rọ ni o máa bọ̀rẹ̀ làdá ní sọ pé yẹn lápọ́nlé fóun lọ́fẹ́ ṣe wá sí iye o lọ́ba dẹ̀ níkà lọ wá àga yìí ní kẹ́ fi jókòó bá ní dà. a sì wèrè àsìpé ní wèrè àsọ pé a ní ṣe wù. òyì lọ́wọ́ tó ní ọ̀hún ara lójọ́ ní onígbò ló tún fi sọ bá lójọ́ ní pé ìbádìí ọmọlẹ tí ìbá sọ ọmọ ìyá mi tó ti sàdúrà ń jè ló pé ọlọ́run fún mi ní ọlá kan tẹ́lómi ò ní ní mọ́ mo sì fẹ́ dádúrà ní padà nínú tí mo bá lọ dé mọ́lẹ́. sọ nípa bẹ́ẹ̀ anabi ni wọ́n máa sọ àhíbokùn bímọ jìnnà ọ̀nà ọlọ́run ní ká anabi sọ fún wa bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ yín náà lọ́pàá ọ̀rẹ́ yín kì í sì wéré o àyìn lè máa wò bẹ́ẹ̀ ń tẹ́ ẹ rí

anabi sọlọ àṣàlà ó rí jìbìlù dáadáa báyìí tó múṣẹ́ wá láti ọ̀dọ̀ ọlọ́run ọba àlàsúrọ̀ ti lẹ́tì kọlákọ̀ọ́hùnlọ́hùn àléyà bọ́lọ̀hún ti dà gẹ́lẹ́ tó ní iye ọgọ́rùn-ún mẹ́fà táwí yẹn anabi rí dáadáa òun ló jẹ́ kó lé lára bí ròyìn rí ẹ ṣe bó sì ṣe rí òun la fún wa yẹn ọ̀yà. wàmọ̀ òwúwa alẹ́ lọ́wọ́ ibi bí sọ ní. anabi yẹn sahun pẹ̀lú nǹkan kọ̀ọ̀kan. وما هو بقول الشيطان الرجيم àti wípé alukur'an kìí sọ̀rọ̀ àṣetáni ẹni jùkúlù. fàáyínà a wá ṣàlàyé ni tó wá ń darí lọ ngbẹlẹ tó ń gbé làákàyè yín lọ nípa wípé ẹtùmọ̀ àwọn apẹ̀ nírọ̀ nípa ní tẹ̀lé àwọn àlàyé tó wà fẹ́. Aya. Wọ́n ayé ọjọ́ nǹkan kan ju ìrántí fún gbogbo àgbà ńlá ayé lọ. Àwọn ẹni tí Kùránì ọ jẹ́ ìrántí fún. Àwọn ẹni tí ọ jẹ fún. Òun náà ni àwọn ẹni tí wọ́n dúró déédéé tó sì ní ìdí ìmọ̀ náà ọlọ́run wa ni lemon ṣẹ́ aminkum aniyẹ sẹ́kìm ẹni ọba wa fẹ́ nù yín pẹ̀lú bá ti ṣàlàyé bí koran ṣe rí yìí tó bá fẹ́ dó déédéé o ó dó déédéé ẹni tí bá ń fẹ́ mọ̀nà ó dó lórí ìmọ̀nà ó dó lórí ọ̀nà ọ̀la kọ́ má wọ náà mọ̀ ṣùgbọ́n o wọ́n máa tẹ̀sẹ̀ àwọn òní. wọ́n máa tẹ̀sẹ̀ ọ̀nà ilé àyíyẹ̀ṣẹ́ àwòrán ṣùgbọ́n àyàfi tọ́lọ́wọ́n ọba àlekè ọlátìní gbogbo àgbà ńlá yìí tó bá fi kíni tó bá fẹ́ áyà yìí òun ló tún jẹ́rìí sí ọ sọ pé àwa mùsùlùmí á wà láàrin àlìkọ́dár wàlìjàbùrì nípa ọ̀rọ̀ àkọọ́lẹ̀ á wà láàrin ká fi àkọọ́lẹ̀ rinlẹ̀ yìí kọ́lọ́hún pé gbogbo àwọn àlámọ̀rí. a sì ní ṣàṣejù níbẹ̀ débi ipá sọ pé bàbá hùwà aláburú gan ọlọ́run lọ fọ́ọ̀sì wá sí. tí wọ́n bá ní kílẹ̀ rí rẹ̀ ẹ̀rí láyà yìí nítorí pé àwọn kan sọ pé ó sì kádàrà àwọn kan ní ẹ̀ka yìí ó ah, sì kádàrà bò kádàrà ń bẹ títí fa débi pé téèyàn bá lọ jí nǹkan oníǹkan ọlọ́run lọ jẹ́ èèyàn ń pa téèyàn bíi àwọn sọ pé èèyàn onímọ̀fẹ́ ọlọ́run wa sọ pé èèyàn onímọ̀fẹ́ áyà rẹ̀ níyọ̀ wọ́n fi àyà yìí lójú yọ ayé pé àwọn atajá lòsùn a mùsùlùmí òdodo àárín agbede méjìlá wà nípa ọ̀rọ̀ àkọọ́lẹ̀ a wà láàrin ká fi àkọọ́lẹ̀ rinlẹ̀ pé kádàrá ń bẹ ṣùgbọ́n lábẹ́ ẹ̀fà fi yẹn ṣàṣejù ń bẹ débi bá a sọ pé ohun tá a bá ṣe láì dá a lọ fi ti ni máa ń ó fi hàn náà ní ṣe ọlọ́run lé ẹ̀ ní lára ẹ̀ ní máa fẹ́ nǹkan kan àyàfi ohun tí ọlọ́run ọba àdìgbà ọlọ́tọ́ bá fẹ́ kó ṣẹlẹ̀ wọn ní òrí bẹ́ẹ̀. a rí i pé àwọn nǹkan àtúnyẹ̀wò tá a túnyẹ̀wò nínú kúròdì àti àwọn àyà tí ń bẹ lábẹ́ rẹ̀ yìí àti àti àti àti náírà àti a rí i pé ó ṣé àwọn àṣẹ tó wà ń bẹ̀ láti tẹ̀lé léèyàn ní ewu pẹ̀lú ẹ̀ àbí má ṣe é tó wà ń bẹ̀ téèyàn sọra fún yẹn ni ò lè jẹ́ èèyàn ewu àbáwọn ọ̀páyà tó wà ń bẹ̀ nínú ìdẹ́rùbani nípa ìṣẹ̀lẹ̀ tí ọ̀tẹ̀lẹ̀ ń jọ́ gbéra lẹ́yàmọ́ ni ò lè mú ní ewu àbí ìwọ̀n tó jẹ̀sẹ̀ fáwọn ẹni tí ń bẹ̀rù ọlọ́run ọba tó ṣe yí pẹ̀sẹ̀ yóò lè ṣàdédé wá àfi kí wọ́n gbìyànjú ni ò lè mú yànjú bóò lè yàn ṣe ní wà ní àwọn ẹni ìyà tọ́lọ́hún sọ nínú àwọn súra yìí bí wọ́n ti sọ́ra fáwọn kan yìí fáwọn kan tí ó lè fún yàn àti ewu ànẹ́bí okùnfà ìwọ náà mọ bí wọ́n ṣe ewu jẹ o ẹlòmíì eré ipá ló fi ewu ẹlòmíì ìgbà ọṣẹ oríṣiríṣi ló fi ewu tiẹ̀ oríṣiríṣi ìgbà ọṣẹ ó ti fi àwọn nǹkan oríṣiríṣi sí i. léwu bá bẹ̀rẹ̀ sí yọ wá lójijì bí ṣe ń lò yìí bẹ́ẹ̀ ni ń lò yìí oògùn sọ bòdì asafi ṣẹ́díìdì wọn láàyè ó sì ń láàrin wa àwọn èèyàn tó ń lọ wọ́n lọ sí síhìrù o Lọkùnrin wa lóbìnrin wa ẹja sọ́ra o ọlọ́run ní wàlá yóò fi lè kó sáàhírù àìsàn àtà òpin dé òní ṣe ni o òní jèrè yóò wò tí wọn bá wà. àwọn yẹn sì tún ṣe síhìrù yẹn o ó ń yà mí lẹ́nu ó ń yà mí lẹ́nu o gbogbo àwa ya ògbé nǹkan mi sẹ́nu kálú èèyàn kàn sojú fúrú àwa aláàrin ara wa báyìí ẹlòmíì dẹ̀ ní àwọn nǹkan lọ́wọ́ àwọn síhìrù ẹjẹ́ á lọ gbé àwọn kìnnì yìí dànù ẹjẹ́ á lọ gbé dànù akọjú lọ́lọ́run èyí sàrámù ni kéèyàn lọ ṣe dúdú kódà ó sùn yẹn láti ẹ̀ ẹ̀ sàmú àlékún ó sùn yẹn lọ ṣe dúdú wọn yọ ti kọjá lọ́dọ̀ àwọn ọ̀yọ́ ọlọ́sẹ̀ pàkó bẹ́ẹ̀ ni àwọn àfà àfà ẹ̀ àbọ̀ àfà ọlọ́run ọ̀fà ìbáka sí wá ọ̀sẹ̀ dúdú yìí wọ́n fẹ́ẹ́ fi túnṣe nẹ́rù bá wà ní ma yóò rí bẹ́ẹ̀ ti fẹ́ ẹ̀. ájò ní ń jẹ́ bẹ́ẹ̀ ájò àwọn yẹn tó ń ṣe kínní yẹn o àwọn ẹni tí sì ń ṣe àwọn tá kírun lápọ̀jù mẹ́ àwọn tó dẹ̀ ń ṣe fún yẹn àwọn tó ń kírun lápọ̀jù mẹ́ jẹ́jẹ́ làwọn àlùjọ̀nú ń gbénu gbó ẹ wò bá sì lọ fún ọwọ́ nílé wá rẹpẹtẹ àwọn adadílélọ́gbọ̀n ọdún ká tètè padà sógún ọdún sẹ́yìn sí tó ṣe ó súnmọ́ ká ti lè mọ nǹkan tí ń ṣẹlẹ̀ ńgbà yẹn ṣé bí orí àwọn yẹn ṣe ń dàrú lọ́tún lóṣù yìí náà nìyí ọbẹ̀ má sílé kan ọbẹ̀ má sàdúgbò kan ẹni ẹni tálùjọ náà rọ lù jẹ́jẹ́ làwọn àlùjọ̀nú ní ìjókòó nu gbó gbogbo àwọn olóró eléégún tá a ti ń pa tá ń pariwo wọn lọ́dún làwọn máa ń lọ kú wọn wọ̀ gbóró bá ti kó ń bẹ̀tẹ̀ wọn dà padà sọ́hun pé kò ẹ kí ló ṣẹlẹ̀ tọ́já sí pé gbogbo àwọn orí tàbí kásídẹ́ǹtì máa ṣẹlẹ̀ ń bẹ̀ ṣé báwọn àlùjọnú yẹn náà ni. bẹ́ẹ̀ wọ́n máa lọ kóyọ̀ sí wọ́n á kágbọ́n síbẹ̀ gbogbo àwọn nǹkan tí ó dùn mọ́ wọn tí ó dùn mọ́ wọn á fo síbẹ̀ fáwọn àlùjọnú yẹn níbẹ̀ lẹ lómi ò ti máa lọ ni ò ní mọ̀ lòun ọlọ́ọ̀gùn mọ́lẹ̀ ní ọba rọ́lù. ẹja ẹja wa ní owó yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn oríta bí àwọn jọ́sí àbí máa ń gbé bíi mẹ́ta mẹ́rin kankan láì táwọn yẹn máa ń kó nǹkan sí yẹn ẹ̀rì bí ọ̀pọ̀lọpọ̀ bíi kẹ́nìkan fẹ́ jáde kí nìkan kọ́kọ́ lù ú bíi kẹ́nìkan dé lóríṣiríṣi. ìtara lè mú jínú yẹn yá yá fi máa ń sin tẹ̀mí lórí. ètò òun ti ń jẹun tó gbádùn tó ń bíbà. anabi sallallahu alaihi wasallam tó yẹ kọ́ lọ́hùn rẹ̀ sí èèyàn rẹ̀ sálùjọ́nù. wọ́n níjọ́ kẹwọn orí wọ́n bá lè ti ń yọ bọ̀ ọjọ́ ti lọ kálukú ti pàrọ̀ òru pé sí ọlọ́run lọ báyìí àbí ọlọ́run mú náà lọ sí kan ni tí ó lò bí ogójì ọjọ́ kó tó débi ìtànẹ́bì musa àbí bò ní àlẹ́ báyìí ń bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìyá àlùjọ ní wọn gba ìsìláàmù àwọn ni á gbogbo ẹran yòówù táwọn mùsùlùmí bá ti bísí láì sí gbà wọn dùnbù rẹ̀ eégún rẹ̀ yín lẹ́ni. ìwọ wá délé ìgbẹ́ ọba lọ mi gun ọ̀lọ́ fi nùdí. tí bá ń bọ̀ wálé lọ́ba mú sókòtò ọba fi dé. ìwòsàn yẹ kọ́wọ́ síbi. ó ti sàtọ́fà. ọgbẹ́ni lọ́wọ́ ọmọ yẹ. eléyìí bá sọ ọ́ dìbì inú mọ́ lọ́wọ́ ẹ lọ súnmọ́ àwọn àbá tó ń karú kí àwọn aṣàlàyé díẹ̀ fún yín gbogbo ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń fà mùkálàfáàt àwọn èké tí wọ́n láwọn ń ṣe jálàbí àwọn ń ṣáájò ọ̀kan àlùjọ níwọ̀gboro ọ̀kun gbogbo àwọn àdúgbò wọ́n ti pọ̀ káàkiri lágboolé wọ́n á dìkuru síwájú ta ta ló lè kuru. wọ́n lè jálù jọ̀nù tí yunra ni tí ọ̀fẹ́ kí wọ́n máa tẹ oúnjẹ òun mọ́lẹ̀ wọ́n bá gun mọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ gbogbo oúnjẹ tẹ̀mí ọ̀jẹ̀ lélẹ́yìí gun mọ́lẹ̀. ẹjẹ́ àkàlà àlì díẹ̀ ká fi sinmi mọ́jà fi ìdọ́bi rasulillah lásìkò owó fi tó náà. وعنه قال أتيت النبي صلى الله عليه وسلم مع فقال ابنك هذا وقلت نعم أشهد بي قال لا يدن عليك ولا تدن عليك قال ورأيت الشيب أحمر عارف أصف واني ججو nítorí oríṣiríṣi ẹgbà wa lọ wá lórí yìí fi ànábì sallallahu alaihi wasallam ewu rẹ̀ ọ̀pọ̀ ebi pé yọ fà á ní pupa ìbẹ́wà ẹgbà wa mi ìtújọ́ padà yé wa bóyá ń tẹ́nìkan rí ń tiẹ̀ nìyẹn pé wọn lérò pọ̀pọ̀ níbẹ̀ ṣùgbẹ́gbà wa mi ìjòyè wa yìí pé ó fún ni pupa àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀sùn ni hadith ilé iná ẹ̀dẹ̀ lálàáfíà dáadáa. afáàyè ni ó ní mo lọ bá nẹ́sùn pẹ̀lú ọmọ mi kan nípa yìí pé àwa tí ọlọ́run ọba àlekè ọlábàjogún egúngún bóyá ìdàgbà àbí ọmọ ìfàgbà bíi ni wá bí ọ̀kan náà àwọn ọ̀sáàzì ni ọlọ́run dákun ń sọ wọn sáàdù bùn yamin nígbà tí wọ́n fi ń kọ́ wa ní mìíràn ní madul haramain nìbàdàn gbà yẹn. àwọn ọ̀sẹ̀ pé sọ́nsọ́ asán ọ̀sẹ̀fàgbàlagbà ni mí ni ìsàgbàlagbà ń gbà sọ̀rọ̀ ewu ń bẹ̀ báyìí àgbàlagbà ni bàbá mi ni àwọn ń sọ bẹ́ẹ̀ pé bóyá ẹni tí wọ́n bá fi arúgbó bí ó súnmọ́ àmọ́ bóyá àwọn sì ṣe fi ń sáwàdà ni tọ́ àbẹ́ni tó ṣe pé gba ọ̀sẹ̀ ló sì jẹ́ funfun ṣùgbọ́n ti túbà bóyá àwọn gba ọ̀sẹ̀ oríṣiríṣi ọ̀sẹ̀ tó yẹ pé ọ̀dà alára ju gbogbo àwọn ọ̀sẹ̀ tó ń sìn yẹn lọ wọn ò já lè ya bẹ̀mọ́ kẹ́ńsì àwọn àtìrí yẹn lọ́gọ́ ẹ dákun ọ̀sẹ̀ nìkan àwọn lè gbogbo wọn lè wọ́n bí wọ́n ti ṣe tí wọn ò já lè sàárà àjẹmọ́ nìyí. nígbà wo ṣe pé ṣúgà tí wọ́n bá dá fún ọ ni wọ́n máa gbé fún wa. bẹ́ẹ̀ lẹ́ lọ́rọ̀ ọ̀tọ̀ lọ́sẹ̀ dé yìí ẹni tó yẹ pé gba ọsẹ lójú ewu tẹ́lẹ̀ mo ti tú bá. ajọyẹ wa níjẹjọ yìí pé mo tọ́ wà nù súnà ní kéèyàn kéèyàn kùn ní pupa kéèyàn lé láàlè kò fi pọ́n dáadáa. afáyé wa ni mo lọ bá ní sọ̀tálà pẹ̀lú ọmọ mi. anábìwá sọ báyìí pé ibùnúkà háàdà sọmọ rẹ ni màá wá níbẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ashhadu bi yẹn ni pé mo wa ni la yajni alayka wala tajni alayhi ọgbọ́dọ̀ pa ọ kí wọn náà sì má pa tó bá ti jọ ẹ afa yi wa nígbà tá a níbi sọ̀rọ̀ yẹn ó ní mo wá wo ewu àti sàlámù rí pé ewu yẹn ó fi hàn pé ká lílà àlìsí náà ni kí ewu ní ìfilè ṣe kíni ọ kó fi lè pupa ẹja sọ̀rọ̀ kan mẹ́ ọ bá ṣẹlẹ̀ tí bàbá bá pa ọmọ rẹ̀ kọ́ àwọn kọ́ náà tí ọmọ bá pa bàbá wọ́n pa ọmọ yẹn di ṣùgbọ́n tí ọwọ́ ọba bá ọmọ ni àbọ̀sálọ àyíbá kan oníjogún eléyàn jẹ́ mọ́nìún mímọ́ wa ní ìrìn alùpàtì. àyàfi tó bá jásí fún ìjọba lọ́yìn ọmọ yẹn pé kọjá pààyàn-pààyàn ó lè jẹ́sẹ̀ tiẹ̀ iṣẹ́ pààyàn-pààyàn ni tí ń gbowó oṣù lé lórí. lápẹẹrẹ nísìnyí ẹni tó bá yẹ kí wọ́n gọ́rùn rẹ̀ bọ́lẹ̀ bí ẹni tó bá nẹ́bí tó ti ń sìn sọ́lọ́ àṣálà ẹ̀ bọ̀ pé kí wọ́n yọ ọrùn rẹ̀ bọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó ṣe pé hajj owó àtàyè àbáwọn olóògùn báyìí pé bí wọ́n ti ń lò jọ bẹ́ẹ̀ sí ẹ ọ̀ tó gba àwọn olóògùn wọn ni wọ́n gọ́rùn wọn bọ́lẹ̀ àwọn alájò níbi wọ́n ti ń lò dájọ́ ẹ̀sìn kọ́ wá já sí wípé ẹ ọ̀ pé hadithi hafsọ kan wà lórí àyọ̀ ẹ̀kọ́ ni wọ́n pa àwọn láti pé gbogbo àwọn tó bá jẹ́ sahel wọn tá a pẹ̀lú olóògùn ni ò pè tán pè tán sọ iṣẹ́ tó ń wá gbà òun ni pé tí wọ́n bá ti kó àwọn ológun yẹn dé fóun gorí wọn bọ́lẹ̀ lásán níṣẹ́ tẹ̀ tí ń gbowó oṣù lé lórí bàbá rẹ̀ wá wà nínú àwọn ẹni tí wọ́n kó wá ní. àríkè ti yẹ tó bá gorí ní ìbọ́lẹ̀ kò pé ọmọ àjogún o nítorí pé iṣẹ́ tẹ̀ tó ń gbowó lé lórí nìyí. ṣùgbọ́n yóò tó yàtọ̀ síbẹ̀ yìí pé bàbá yìí dẹ́kọ̀ kò bàbá tiẹ̀ kọ́kọ́ ṣe sixty àti bàbá yìí tún máa ṣe seventy ó tún ṣe eighty ó ṣe ninety ó ṣe hundred ńgbò ni ó tó kú táà nípadà kú sáájú bàbá yìí báyìí ọba kú yẹn jọ ẹ oníjó eléyàn làwọn àfáàn sọ pé ọmọlá mọ̀ọ́mọ́lẹ́ta nàkéèdèhé á bá a ṣe ìbáṣepọ̀ opposite tó lóun nídìí ìpìlẹ̀ ọ̀rọ̀ tó jáde ń bẹ̀ lọ́dọ̀ àwọn àfọ̀ní òsùn ní pé máa ń ta àjẹlá qabla awanihi. ọ̀ọ́kì bàbí hẹ̀rìmánì ẹnì yóò tọ́ bá kẹ́jú kó tó di pé nǹkan ọ̀tọ̀wọ́ rẹ̀ á sì padà sí lọ́wọ́ wa kò ní dọ́dọ̀ rárá. sọ bí mo ti lọ òun ni pé ọmọ ọ̀gbọ́dọ̀ ṣe kí ni ọ̀gbọ́dọ̀ pa bàbá tó bá pa bàbá nínú ìdájọ́ ẹ̀sìn nìkan ṣe kí ni pa ṣùgbọ́n tí bàbá bá wà pọ̀ mọ́ bọ́ọ̀lù àní bàbá ọ ẹ wọn kóhun náà lọ ba iṣẹ́ ara ẹ jẹ abẹ ti gẹ àní bá ọ hadith wa lórí ọ ọsọ yìí pé làyè kùtà lòlẹ wà lédú léwà ládì a gbọ́dọ̀ pa òǹbí nítorí ọmọ rẹ̀ lọpa ṣùgbọ́n ó lè má jò mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ o lè má jogún ọmọ yẹn mọ́ ànábì wa sọ pé wáyé pé wọn ló bí ń tòótọ́ o má fà á òun ni ó sì gbọ́dọ̀ pa Abu Isa ọyà. àkọlà Abu Isa àhàdà afghan ṣẹ́run rúwìyà fìyàrá bad wà afghan لأن الروايات الصحية أنه لم يبلغ شيء وأبو سمحة اسمه رفاعة بن لفظ الطيب. آه طب أبو عيسى ó lélẹ́yìí ni ó dáa jù nínú tá a gbà wá nú báàbù yìí pé ànábì náà ni ó sì kún ní làálì tó fi rẹ́ẹ̀dì ó kún láwọ̀ rẹ́ẹ̀dì pípé òun ló dáa jù ó sì ṣàlàyé lẹ́kùn rẹ́rẹ́ wọ́n nítorí pé àwọn rìwáyà míì tó lálàáfíà dáadáa òun sọ pé gẹ́gẹ́ bí a ti sọ ń jẹjọ́ ó ní ewu rẹ̀ ò débi pé yọ̀ọ́sẹ̀ máa pa. أيه عن عثمان بن معاوية عن عثمان بن معاوية قال سئل أبو هريرة عن خدم رسول الله آه، عن رسول الله صلى الله عليه وسلم قال نعم قال أبو عيسى وروى أبو عوانة أبو عوانة هذا الحديث عن عثمان بن عبد الله بن معاوية فقال أنا أم سلمة. طيب آه عثمان بن موهب ó ní wọn bí Abu Hurairah léèrè yìí pé àní sí ànábì ilé láàlè sí ewu rẹ̀ àbúrò ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ọmọ yẹn pé pípa ní kápá àyàn náà ní nígbà tó bá fi funfun láwọ̀ pupa kọ́sà tí má jẹ dúdú ọ̀yà. أن قالت أنا رأيت رسول الله صلى الله عليه وسلم يخرج من بيته ينفض رأسه وقد اقتتل ولرأسه رجع في نعم. الناس أو قال رجع شك في هذا الشيخ اه ti ní hadith yìí حديث fi da'if lòun hadith tó lẹ́nu orí sinadẹ̀ tọ́jú obìnrin Bashir ọmọ Hasasiya ó lóun gẹ́gẹ́ lòun ló ti sọ ọlọ́run ti ń jáde ńlẹ̀ rẹ̀ tó ń mi orí ráyè tó ń gbọ́n orí ọlọ́sẹ̀ wẹ̀ tán ni ó ní wá ń bẹ ní orí rẹ̀ ń tọ́ dàbí òpá báyìí àbí nǹkan tọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀yà ẹ̀gbá wa mi. afáwa anẹ́sùn náà lóun náà rí rí bẹ́ẹ̀ àti tìlẹ̀ yẹn gbádùn wípé àwọn ọbẹ̀ tó ti jẹ́wú lára òjíṣẹ́ lọ́sọ̀ọ́sẹ́lá lórí rẹ̀ àtàgbọ́n rẹ̀ ọ̀pá ní pupa ìyẹn ni pé òfin làálì sùn. عن عبد الله بن محمد بن عقيل قال رأيت شعر رسول الله صلى الله عليه وسلم عند أنس بن مالك مقبوبا. tọ́ bí tí a dùn níyàn nínú tọ́ àwa tá a bá ti ní ewu ní orí àbí ní agbọ̀n àsọpá bíyà ọ àìsọpá bẹ́ẹ̀ o tẹlẹmi oṣù àmà lọ lé láàlì sí abẹ tí ò ní jáde nígbà tí ọba lè ní àìbò ẹ orí àti àgbọn ni o ká máa pa kí a sì máa lọ gbọ́rọ̀ àwọn ẹni tí wọ́n ní súnẹ̀ ṣe tí wọ́n fẹ́ máa ba súnẹ̀ jẹ́ àti gbogbo súnẹ̀ náà lẹ́ ń ṣe bí súnẹ̀ ni ẹ máa pa ìgbé ni tí ó bá funfun ni ẹni ọba funfun sáà ni ó tún parí àwa yé ìdàgbà àárọ̀ làwa wà ń tíá tọ nkánà ònàkà àfìlà. الرابع الخامس الثالث السابع الثامن التاسع

wọ́n yí pé afa àwọn ọmọ rò sọ pé nǹkan méjì kan lọ́ bá òun nú jẹ́ jùlọ àbí ọ̀kẹ́ bá òun nú jẹ́ ọ̀kẹ́ máa ń pa òun lẹ́kùn ọ̀kẹ́ máa ń pa òun lẹ́rìn. ọwọ́ ní èyí tí máa ń pa òun ní ẹ̀rẹ̀ òun náà ní pé ńgbà táwọn wà lásìkò ẹ̀ mọ̀kànmọ̀kàn táwọn bá fẹ́ tíráfùlù táwọn fẹ́ lọ àjò dàbí dùn làwọn máa fi ń ṣe ọlọ́run tí ó sọ àwọn lọ táwọn ò fi lọ dáadáa táwọn ò fi bọ̀ dáadáa lájò ni dàbí dùn téèyàn máa ń jẹ táwa fi ń sinú ni nù wọ́n ti lẹ̀ pọ̀ dáadáa yóò gbẹ yóò sórí sí yóò sàfá yóò tẹ̀sẹ̀ wọ́n bá wá rìn nílẹ̀ pápá tẹ̀bi dé yóò bá mú apá ọlọ́run yóò jẹ tí ó sàá eh, ọlọ́run yìí láti japa rẹ̀ yìí. àtúnjẹ àjẹ gbogbo apá kìíní apá yóò jẹ ti yóò jẹ kù yóò jẹ gbogbo orí yóò jẹ gbogbo ọlọ́run fẹ́. ìbò yóò ti lọ ọlọ́run lájò lọ́wọ́ yóò wá lọ àjò ó wá lọ àjò àwọn ọ̀bọ̀ kò sì ní sí wàhálà la sì ti jẹ yìí lọ òun wọ́n lẹ́ẹ̀kejì òun ni pé wọn ní rí ọmọ lóye ẹjọ́ kan dídí wa ń gbélé lọwọ ọmọ yẹn tún bá ń gbọ́rùn gbọ́n rẹ òun ti bí àwọn nọ́ọ̀sì gbé àgbà kan da ìwẹ̀ bó wọ́n máa ń wí ni àti rí náà. bí a lè ra wọn tó pàṣẹ pé ó kù lásán ìrora máa ń ráwọn èèyàn tí ò gbọ́ lóòótọ́ wọn lè máa fi tètè láti ẹ̀. àwọn tó yé wa ni pé ṣébù ni pẹ̀lú gbogbo àwọn kan tí àárín bẹ́ẹ̀ ṣáìbù àti táwọn akẹ́kọ̀ọ́ àwọn bóyá bí àwọn àdìsí ta kàkẹ́yìn yẹn ṣe pé ń dákọ́ ṣáàrù jìnnìrálì láàfin ní bú àwọn ẹni tí wọ́n ń kun yẹn náà ẹ̀rí pé hadith anẹ́sì ta kàkẹ́yìn yẹn ọ̀hún sàlàyé kó òun rí irun ní abdullahi ibn muhammad ibn akil yẹn tó dé dájà hasan ó lóun rí irun òjíṣẹ́ ọlọ́run ọba lọ́dọ̀ anẹ́sì ọmọ malik mahzuba ní wọn tí wọ́n kún nọ́ṣáìbù ní ìpìlẹ̀ ọ̀rọ̀ tí bọ̀ lákìn tó tí ó tún fi máa yé wa dáadáa yìí pé ṣáìbù yẹn náà ni wọ́n ti tán ti àbúkù ha kàtàwé yẹn tẹsán wáyé pé kò sí bí wọ́n ti fẹ́ kù tí wọ́n da ìwọ̀n ọ̀bẹ ewu yẹn yọ ewu ni sì lè má pọ̀ ohun tí ó padà túmọ̀ náà ni pé wọ́n kun gbogbo orun dúdú àlẹ́ ti gẹ̀ẹ́sì tó láti fi lo sunna yẹn. sẹ́sì mọ̀ wípé ẹni ọba rí ewúrẹ́ ọ̀kan ní ìsìnkè tí ìhẹ̀ ta ẹni ọba rí mutáwì náà ni pé ọkùnrin pupa ṣùgbọ́n ti àbókò hafa yẹn yẹn bàbá ọba kiri yẹn kánú sọ yìí pé jẹ́ni bọ́ ẹ ẹ gọ́yìíró hàdà wọ jẹ́ni bó sẹ́wàdì ẹ òfin ẹ̀ pé funfun yẹn àgbọ̀dọ̀ fílẹ̀ di ẹ ṣùgbọ́n ẹ má lo aleykum salaam. tọ́wọ́ ti bára ṣe ẹ̀sọ́ ajé àwọn ọkùnrin ẹ̀hẹ́ra. Dàkẹ́. bọ̀ ní ọ̀sẹ̀ yìí. kéèyàn lọ ra àti tablet. ọ̀tọ̀ súnà náà láàrú ọ̀bí ẹ ọ̀tọ̀ láàrú pẹ́ ni òun ni kẹ́ bá wa níbi ọ̀rọ̀ gbogbo nǹkan tó bá ti máa fi sí yẹn ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn àgbájúlọ̀ ní ti kọ́ńdọ̀mù yẹn ọmọ nǹkan ṣùgbọ́n wọn lóòrò yẹn wọn nítorí kó lè yọ dáadáa kó fi lè wọnú ẹ̀ ní. sáàkì mi ọmọ tó wà mẹ́ ìdákẹ́ta fi wà láàrin àwọn oníjàmọ̀ àti ẹ̀wọ̀n tó gbọ́n kan làwọn sọ pé ọ̀dà wọn lè ní àwọn ọ̀tẹ́sì wọn fẹ́ kí arọ́ lé wọn fẹ́ kó lè mọ́ wọn fẹ́ oríṣiríṣi ẹ̀sìn òróró yẹn àti ìgbọ̀n kẹ̀kẹ́ ń pàdé láàkì ọ̀rọ̀ sòrò ọ̀nà òróró àníjì ọ̀rọ̀ ń pa ilé yẹn tó mọ̀ yẹn nìkan la tí wọ́n bá fẹnu tí wọ́n bá padà fẹnu àìmọ̀ kankan yẹn ìyẹn lèyẹn jẹ́ sábàbí tẹwárí ń pa oògùn yẹn hmm, èèyàn lọ bá àwọn dókítà gidi tí wọ́n ṣàlàyé pé tí kìíní yóò lè padà ní ìfẹ́ẹ̀tì rárá tó wáyé pé lọ́jọ́ iwájú mistake balance yóò padà ní ìfẹ́ẹ̀tì ń dá sọ fún wa náà ní pé ká gbá azulu yẹn náà mú lókùn gbà tó bá ṣe wípé ọ̀la nìyẹn ẹ̀ ẹ̀ ìfáyọ̀sì ọ níṣòro láti ṣe azulu pẹ̀lú ìyàwó ẹ̀ tó ṣẹ̀ ń gbọ́ ọmọ dání ọdẹ ní bùkátà sóbì ẹ ẹ kò sí ẹyẹ owó kan náà lọ́dẹ ní kì í ń tó yẹ ilé òkè ilé ìsàlẹ̀ ilé ẹyọ kan náà ni ọgbọ́n tó fẹ́ dá níbi tó máa padà sí náà nìyẹn tó bá rìn àti ẹ má lóògùn àfikẹ́ ráwọn dókítà gidi tí yá mana? nà ẹni tó kó àwùjọ wà ní àdúgbò wọn ọbẹ̀ nípa wà ní pọ́blẹ́mù òsì dókítà ẹ̀yọ̀ kan àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tó dẹ̀ wà tó àti ìlú wọn ti máa ń tí wọ́n kọ́ wọn òun náà lọ́ máa mú wọn ní ti tẹ̀sí ìjà kọ́kọ́ lórí ti bí yẹn ti wọ́n náà pọ̀ lọ́wọ́ bí kí ẹni ẹni tó ń gbàtọ́rọ̀ wa ti rí bẹ́ẹ̀ kéèyàn sọ̀ra ni o bí wọ́n fi ìpín ẹ̀sọ́ra rẹ̀ ọlọ́run lápọ́tà mi. Ògùn kóògùn ọ̀hún ẹ̀rọ ilé mọ̀. Ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà àríkùsàn. Thank you. lọ kọ́ má jẹ gbogbo bá kọ́ má jẹ ni nítorí kọ́ má jẹ ni yín máa ń tọ́jú ẹ̀ lèyí tá a wí tẹ́lẹ̀ yóò tọ́jú yóò máa rè yóò kùn yóò sì máa yà á ní dákúrekú lọ́dí ẹ̀ ń sìn ètò gbogbo bá má jẹ kásẹ̀ wá fìlú yẹn òfin lè máa ẹjọ́ ọyọ ya má jàkàrà. lágbàá pé gẹ́gẹ́ bí ẹlòmíì tí bàbá bá yóò ní jíyà tí wọ́n gbé fún un ṣẹ̀rí àwọn tó jíyà. ẹni gbé bọ̀. ọmọ rẹ bí òògùn tó bá fi sáì tẹ́lẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́ọ́ ǹjẹ́ ó lẹ́sẹ̀ pẹ̀lú ọjọ́ náà. wọ́n pààyàn náà ní sẹ́rí bàbá ta sọ pọ́pọ́ mọ́ ni a sọ pé ọ̀sẹ̀ o tó ti yé sí ṣùgbọ́n kò ní ìdájọ́ pípa lọ́dọ̀ tiwa láyé ń bí báyìí ẹ hàn pé ọ̀rọ̀ apààyàn ń bẹ lọ́dọ̀ lọ ń bẹ lọ́dọ̀ tí a ní èyí tọ́lọ́ ń sọ láàrin ara tiwa wọn ni pé ẹni ó tẹ̀sí pààyàn kí ni jẹ ó ti ẹ̀sìn sí ni kíláàsì yọ sẹ ẹ tọbọyà kẹsí máa gbé lórí bàbá nìyí nìké ṣe pé kò ṣẹ̀ṣẹ̀ ipa yẹn o ṣùgbọ́n ẹsẹ rẹ ṣe pé kágbẹmí tiẹ̀ náà ni mo ta fẹ́ fà yọ mo rò bá nìyẹn ti yé kí ẹ wá nítorí pé ọmọ òun fún fẹǹsì kọ wá sẹ lọnu gbọgbọ lọ sí lọ́wọ́ ẹ ọwọ́ ìjọba lè níyẹn wa abẹ ti gẹẹsì fẹ ọ pé hadith sọ pé mọ̀ nbẹ dàlẹ́ dín náà o fàtúlò kò sí lọ́wọ́ ẹnìkankan ní gbogbo ara wa ń kálẹ̀ bíi ní àtọ̀ pé ọmọ òun fọ fẹ́ǹsì yóò bá mú nǹkan rẹ̀ yóò yí lọ́rùn irọ́ ìjọba lọ́gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ìjọba Islam ni wọn. eléyàn lọ́dọ̀ àwọn àfọ̀ aládàárí ọ̀rọ̀ sí nígbà táwọn ò tiẹ̀ lò kankan mi àìníyà pààyàn pààyàn táàjọ ń sùn táàjọ ń jẹ àríkùsọ̀ wàhálà. Ìṣẹ̀lẹ̀

咱把人人在。 lásà báàgì ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn o torí hadithi wa tó ṣàjà wa pé ká jágbẹ́ hadithi wa àyà wa tó ní ká jẹ́ òǹtà ọ̀nra èmi dé kákan sọ́ra fún àwọn nǹkan tó jẹ́ muharramat iṣẹ́ wa lé o iṣẹ́ ọdẹ o ààrẹ rẹ̀ ta lè fi báàgì ó sì dájú pé báyìí ó ká ti lè ṣe wàhálà tó èèyàn wulẹ̀ máa ṣe wàhálà kò sẹ́ni kẹ̀kẹ́ dáhùn àmì báàgì pé kágbára kéèyàn ṣiṣẹ́ kó lágbára àti kéèyàn ṣe é kọ́dẹ̀ lọ́ba lágbára yẹn ni àlùbáríkà rẹ̀ máa fi pọ̀ ẹ́ ẹ́ àròsọ ni kò sẹ́rì ẹ wá rí ọ̀rọ̀ tó ní ti ọmọ fò fẹ́ǹsì yẹn sẹ́rì hmm, ẹ̀sìn wáyé àfi ká máa tọpa ẹ̀rí o ọ̀sọ́gbọ́dá fẹ́ dá o tẹ́lẹ̀ ni wọ́n bá pààrọ̀ ẹ̀sìn mọ́sálà nípa ìjìyà fẹ́ nìyẹn tẹ̀kúsùl imam wàl amir wàl ra'is ẹni tó bá já láṣẹ gbogbo mùsùlùmí òun ló ní ọ̀rọ̀ ìyẹn fún fẹ́ǹsì kò kí ń sàwà ṣùgbọ́n nípa pé èèyàn máa kọjú páǹkó da ẹni yẹn ṣẹlẹ̀ àfọwà nígbà láàyè lórí ẹ̀ abẹ́ẹ̀ tí kẹ́ẹ̀tì àárín yẹn téèyàn kọjú páǹkó téèyàn ò bá níye díẹ̀ téèyàn ó lera gidi fún pé sam mo tó ṣe yẹn inú mi ọdún ọwà ẹ̀rí jẹ́mi tó dé wàánu súnẹ̀ dáadáa lórí eléyàn lè fún àwọn sábẹ́ ọmọ asọ fúnra wọn wípé ṣé súnẹ̀ yìí tó ń tọ̀hún bá ti lóhùn ọ̀sẹ̀ báyìí ó lè máa yàn lódì nítorí ẹ̀ tàbá gbàgbé ẹja rántí àfáwà bìláìlì. Ọ yìí pọ̀ mọ́ Abdullahi ibn Umar àbí ó sọ fún kí ló ní ọmọ àti wọn ó ní ó anabi ní ilé káwọn òbí pé wọn lè lọ mọ́sálásí àwọn bá ní à àsìkò anabi yàtọ̀ sásìkò táwọn o kọ fáwọn obìnrin tí wọn kọ́ lọ máa lo wọn máa ń wọn á wá sí gbogbo ẹ̀kíní kan àsìkò anabi ní anábì ní alákọ̀ ó sì ọdala ọ̀dà alátòní lèmi àti ọ̀túnjọ sọ̀rọ̀ mọ́ nígbà tí wọ́n wá yẹra wọn lójú tí wọ́n rárá lórí ọ̀rọ̀ pé wọn dánẹ́bí ni ọmọ akọ ọkọ̀ bó wa lọ́rọ̀ kúkúrú ká má òde má òde pé ṣùgbọ́n ìyẹn lera fún tòtí yẹn sìn kíyẹn sì gbà pé kí n sọ ọmọ yẹn kí n sọ ọmọ yẹn mọ́ òní kò kú ní jogún tẹ́lẹ̀ kí ni wàá ní pọ́blẹ́mù wa torí kò lógún jẹ títà níbi nuhu alayhi salam ó ti jẹ́rìí jẹ́mi nso ẹ̀ ẹ́dì pé nuhu pè mọ́ra rẹ̀ ìpè ináhu ibni ìpè ọmọ mi nì kí ọlọ́run sọ fún anabi nuhu ọlọ́run pé kò kí ń sọ ẹ̀ ináhu amalun ghayru salih eléyìí náà ináhu kafir lẹ́sà mi ni nígbà kí láwọn fẹ́ máa bà yẹn nú jẹ́ ní máa ń ṣẹlẹ̀ ńgbà míì tó ṣe wípé ní ire yọ sàtọ́ náà ní bí wa téèyàn bá wò pé tóun rí bákan kọ́ran ti tànàbí nù wà lẹ́yìn ìsọ́lá ẹni rẹ̀ lànàbí nù bá a sì lè sọ pé a ti dá tó ọlọ́run dákun má má má fi ìsànáwò fún wa o àdá tànàbí nù wà lẹ́yìn ìsọ́lá ọlọ́run wa múrú nkẹ́lá ńlá yẹn ọlọ́run fi sùn ọmọ rẹ̀ tọ́ ẹ kọ́ gbàfà pẹ̀lú ẹ ọdẹ ń tọkọ tọ́lọ́run tó a nídìí àti gbégbèsè bẹ́ẹ̀ ṣùgbọ́n ká kọjú pàǹkódà ká fúnlẹ̀ mọ́ ká má gbà láyé rárá pẹ̀lú gbèsè tó gbé lọ́wọ́ àlọ́. سبحانك اللهم وبحمدك